ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدئ الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خر الحديث كتاب الله وخر الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adápẹ́ fún ọlọ́mọba Allah subhanahu wa ta'ala àtọ́rọ sọ́látù fún anábíwa Muhammad sallallahu alayhi wa sallama ìkí ọlọ́run tí mo bẹ pẹ̀lú àwọn sọ̀hábọ̀ ń ṣe ọlọ́run àwọn ará ló ń ṣe ọlọ́run ọba kó bẹ pẹ̀lẹ́ ní kọ̀ọ̀kan wa lọ́kùnrin wa ti lóbìnrin ولا جاك نسشو الله وما الله سبحانه وتعالى أنبي محمد صلى الله عليه وسلم ولمن صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وبشلام محمد صلى الله عليه وسلم ولذلك كان لي إنه أوام مسلمين tí ó bá gba àwẹ̀ ramadan ó gbà á lẹ́ni tó ní ìgbàgbọ́ òun fi ń jẹ́sìn fún ọlọ́run lọ́kùnrin wa lóbìnrin wa ó ní ọlọ́wọ́ bá aláṣubuhánahu wàtàálẹ́ yóò ṣe àmójúkúrò àwọn àṣìṣe rẹ̀ ọlọ́run yóò ṣe fún abẹ́ aláṣubuhánahu wàtàálẹ́ rọmọdọ́ọ̀nì náà tí a ń gbìyànjú láti jọ́sìn fọ́lọ́run ọba nínú ẹ̀ èyí tí a ti ti síwájú láàwẹ̀ ní ìrún ní ọrẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn pẹ́pẹ́ fúrú tá a ti ti síwájú ọlọ́run àbẹ̀lọ́run tọ́lọ́run kó tẹ́wọ́ gbà lọ́wọ́ wa èyí tí a ń ṣe lọ́wọ́ àtẹ̀yí tá tọ́lọ́run tó fẹ́ abẹ́ Allah subhanahu wa ta'ala kọlọm bàbá tẹ́wọ́ gbà kó sì ṣe rọrùn fún wa Ramadan nílẹ̀ abẹ́ ọlọ́run bọ́mọdé kárẹ́ yí oṣù ọlọ́dẹ́ kan ṣoṣo ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala akíra wa akó ìgbìyànjú abẹ́ Allah subhanahu wa ta'ala ọlọ́run kó tẹ́wọ́ gba ìgbìyànjú náà lọ́wọ́ wa ọlọ́run jẹ́ kí a bá níbi tó lérè kó jẹ́ ká bá nínú àwọn òsùn dáadáa wa ní ọjọ́ tí owó ọmọ ìran tí dúkìá tí ò lè ṣe ní láǹfààní ìlànà àtàlọ́họ́ ìpàgbé sẹ̀lẹ̀ lẹ́yìn wá gbà yìí àti gbogbo àwọn mọ̀ṣáyẹ̀kọ́ wa àwọn àfáà wa tí wọ́n ń tọ́ wa sọ́nà tí wọ́n sì ń gbìyànjú ẹ̀kọ́ ẹ̀sìn pẹ̀lú wa kọ́lọ̀kọ́lọ́ gbà ọ níjọsìn fún wọn kó wá bá wa lọ́rọ̀ ẹ̀mí wọn lórí dáadáa àwa náà tí wọ́n ń kọ́ lẹ́kọ̀ọ́ àbẹ́lọ́wọ̀n àpadà sí ibú tí máa dé bá ní tí ó rí ọlọ́run ọba tí ò ní fẹ́ gbọ́ tí ó rí òfin ọlọ́run ọba tí ò ní lè bá má kọ́lọ́kọ́ mọ́ fi kọ́ ní kálukú wa alábẹ́ eléyìí àkọlé tí wọ́n ní kí a fi bá ara wa sọ̀rọ̀ òun náà ni tí wọ́n pè ní ṣòkúkú azáwójì wàzáwójẹ́ tí fi ìsìláhì alẹ́sọ̀rọ̀tì wàlúùsàmà tí bá sọ fún wa pé alẹ́ àná ni mo tó wà kọ́lé yẹn òun ló jẹ́ kí rí àwọn àlékún níbi àpọ́lé rẹ̀ tábí bá ti rí sí pẹ́ ni ọlọ́run ò kára rẹ̀ náà ní ìbá ti kò wá sí àkíyèsí ẹ̀ àmọ́ mo mọ èròǹgbà wa lórí àkọlé yẹn nígbà tí mo rí lálẹ́ àná ní ìwúlẹ̀ bọ́dà ti sọ pé a tún tún pé pé ah, ẹ̀bá tún ṣe báyìí so èròǹgbà wa tọ ọlọ́run lọba tó mọ kọ̀kọ̀ tó wá dájú pé èròǹgbà tí a ní ó fẹ́ yàtọ̀ díẹ̀ sí ń ta àgbà lérò wọ́n ní ká ti di pẹlẹbẹ ká mọ́ ọ̀lẹ̀jẹ̀ ní tí àgbà lérò òun náà ni kí ni ojúṣe bàbá àti màmá ọkọ àti ìyàwó láti lè ṣe àtúntò àbí àtúnṣe ọ̀dẹ̀ ilé àti àwùjọ ṣe ń dẹ́gbà lérò nù. Kí ni ojúṣe ojúṣe ọkọ àti ìyàwó lórí àtúntò àbí àtúnṣe ilé àti àwùjọ? ìdími gbà lérò ni ọlọ́sìn ni kò ṣe dédé ìrúgbà wa àmọ́ ọba ní hukuku zauj àti zauja yẹn ni wípé kí ni tó jẹ́ ẹ̀tọ́ ọkọ àti ìyàwó so agbọ́nrin yẹn lọ bẹ́ẹ̀ àmọ́ tó bá ti wá ń dìbí fi ìsìlá ilẹ̀ alóòsọ̀rọ̀ tí wọ́n lè mùsùlùmá tó ti di minus and plus so kìíní yìí wọ́n lè lọ òkú ọ̀záòjì ìtàbà sọ ni pé wàjì bá tú àzáòjì wà záòjà àbíká ní dáwọ́rù záòjì wà záòjà àbíká ní masoliyatu àzáòjì wà záòjà ìyẹn ní ojúṣe ọkọ àti ìyàwó láti lè tó lé dáa àti láti lè fọ àwùjọ mọ́ tọ́pìkì ńlá ni tọ́pìkì náà gbọ́ àtàwà nídìí ètò mọ́ kí wà kú gbìyànjú torí pé tí yẹn bá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn topic àwọn àkọlé ìbánisọ̀rọ̀ alhamdulillah pẹ̀tùwà lórí social media ipé wà sí facebook o ní rí banner o ní rí flyers tó bá ti ẹ̀kiri tẹ́lẹ̀tẹ́lẹ̀ síwájú ọ̀rọ̀mọ̀dánì yìí a rí wípé ojoojúmọ́ ló mọ̀ ní ó kéré jù ó bẹ̀rẹ̀ yìí tí ó dé mẹ́wàá ṣùgbọ́n tá a bá wo ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n fi ń bá tí wọ́n tẹ́lẹ̀ mí mú a kàn wò pé ìwọ ọlọ́run ọlọ́pàá ṣàánú wa àmọ́ ṣáà àti ìdíbi tá à ni ẹ̀kọ́ wọ̀ lẹ́fẹ́ káwọn èèyàn kí wọ́n kankan fìbì kankan jẹ́ solution fún dáńbá yí láwùjọ. àmọ́ eléyìí tí wọ́n ṣàlẹ́ṣà fún wa yìí kò sẹ́ni tí ò ní jẹ́ ìpèníjà fún. Àwọn tá a sọ̀rọ̀ kọ́lọ̀ ṣe rọrùn yóò jẹ́ ìpèníjà fún wa. Àwọn tá a fẹ́ gbọ́ yóò jẹ́ ìpèníjà fún wa. àwọn àfáà wa tí wọ́n jẹ́ elétò ìjókòó wa yìí yóò jẹ́ ìpèníjà kódà ẹni tí ò sí ń gbé yóò jẹ́ ìpèníjà ìpèníjà fún. ṣe rí ẹ̀kọ́ ẹ̀sìn a máa wá lọ́nà méjì àwọn ẹ̀kọ́ kan bẹ gbígbà tá à ń fowó pamọ́ bẹ́ẹ̀ náà ṣe máa ń rí nínú ẹ̀kọ́ ẹ̀sìn ẹ̀fọwó tí ò tí ì ṣetán láti ná tó sì jówó á ti pamọ́ náà ní ìgbà tí ó wúlò ń bẹ nínú ẹ̀kọ́ ẹ̀sìn bẹ́ẹ̀ tó dá sí pé tá a bá ń kọ à ń fi wọ́n pamọ́ ni dìgbà tí nínà tí ó tó wá tó sí bí àpẹẹrẹ káfẹ́ sọ̀rọ̀ nípa bọ́ ṣe ń jagun nínú ìlà jẹ̀mọ́ ṣé tá bá ti sọ tán ṣé á dájú para wa ní àbálọ sí ọjà ìlógbò á lọ mọ àwọn èèyàn àbí kí ni fẹ́ fi gbà rí pé irú ẹ̀kọ́ bẹ́ẹ̀ àkọ́mú pamọ́ ni ìyá tọ́jú ẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ẹ̀sìn àti mọ̀nàmù àmọ́ ìpèníjà bá ṣe lò ó ká bọ́ta kó wà challenging ní ká mọ́ fi ṣiṣẹ́ kì í sábà rọrùn nínú àwọn tọ́pìkì bá wọn. bẹ́ẹ̀ ni jama irú bẹ́ẹ̀ wá pọ̀ àmọ́ àwọn àkọlé kan ń bẹ tó dájú pé jama kò sígbà tá a mẹ́nuba tá a mẹ́nuba kò sígbà tá a sọ torí pé mọ̀ṣákìlù àwọn challenges tahadiyat àwọn problems ó ń bẹ ńlẹ̀ already nígbà tí wọ́n fún wa lóògùn fún ààrẹ tó ń bẹ ńlẹ̀ ni tọ́lọ̀ fún mọ́fà rẹ̀ kan ní kálukú ẹ̀rí pé yóò rọrùn a ń máa gbìyàn gbìyàn nígbà ogun yìí ogun kíni ogun hiv kíni kí fi ṣe kú fún ọ náà ni ọlọ́run ní jákó hiv o ṣẹ̀kú bí yóò bá ti ètò ìdìdì gbà á gbà á fipamọ́ ni kò wúlò bẹ́ẹ̀ ni so wá sí oògùn ni so àwọn àkọlé kan ń bẹ nínú islam tó dá pé immediate solution ni ìyẹn ni pé àwọn problems tá a ní láwùjọ bá a bá ti ń gbọ́ wà sí òun á ti mọ ọmọ orin tá a fi ha á ti mọ orin tá a fi wò nínú ààrẹ ti ń bẹ láwùjọ lára ẹ̀ ni tọ́pìkì tí àwọn àfá wa dáadáa àwọn elétò wa tí wọ́n mú fún wa kọ́nà jẹ́ ká lóníkàlùkù wọn gbọ́gbọ́n kó gbà níjọsìn fún wọn واجبات الزوج والزوجة في إصلاح الأسرة والمجتمع kí ni ojúṣe ìwọ bàbá kí ni ojúṣe ìwọ màmá kí ni ojúṣe àwa òbí láti lè tún létò islah láti lè tún létò ká tó àwùjọ tò ajá sí wípé àwọn nǹkan kan kan ti ń ṣẹlẹ̀ nínú ilé tí ò wù. Àwọn kankan ti ṣẹlẹ̀ ní àwùjọ tí ò bá mọ́. La fi ń wá ọ̀nà àbáyọ, la fi ń jẹ́ kó ní kárùkù ká mojúṣe. Ẹ rí pé tó fẹ́ wọn ẹjọ́ ni àkílẹ̀ máa ṣẹlẹ̀ nínú ilé. Kò sẹ́jọ́ sọ bẹ́ẹ̀. Ẹ tó ń gbé gbòòrò, ẹ tó ń gbé oko, ẹ kò síbi tá a lọ ní àwùjọ ní societies táà ní rí àwọn àwọn nǹkan tẹ́sìn tako àwọn àlámà rí mélòó lẹ fẹ́ kà nínú wọn àbí ìdílé wo lẹ fẹ́ wọ̀ mélòó ni ìdílé fẹ́ wọ̀ lénìí jẹ̀mọ́ tí ò ní mérí pé ọjọ́ ọ̀la wa yìí ó ní ìdí àtúntò fáfàní ọjọ́ ọ̀la wa torí ẹ̀ pé àkọlé tó dáa òun làkọlé ti léyìí ó dáa dáadáa gidi gan tára nǹkan tá a gbọ́dọ̀ mọ́mọ́ ọkọ́ tá a gbọ́dọ̀ mọ́mọ́ ọmọ tá a gbọ́dọ̀ mọ́ kẹ́kọ̀ọ́ nípẹ́ òun náà ni. àwọn abẹ́ allah subhanahu wa ta'ala wọn bá sọ tá a lò pẹ̀lú wa kọlọmba wa fa alùbáríkà sí ta bá sọ kọlọmọ jẹ àṣìṣọ káwa náà má sì sì gbọ́ èyí tá a bá sọ ń bẹ́ẹ̀ kọlọ̀ ń jẹ́ kó wúlò fún wọn láyé àti náà lè tẹ̀yà mẹ́fà rẹ̀. azawuj àti zawuja ọlọ́kọ àti ìyàwó tó dá sí pé okùn kan ló so wọ́n papọ̀ okùn tó so wọ́n papọ̀ ní wọ́n la máa ń pè ní akidu sahi àti akidu islami tó dé pé èèyàn lè jọ́kọ láì mọ́ so yìgì bẹ́ẹ̀ ni èèyàn lè jẹ́ ìyàwó láì mọ́ so yìgì ni ó so ọkùnrin papọ̀ mọ́bìnrin tó fi di àmọ̀pẹ̀ ní záójú àti záójà tó fi dọ́kọ̀ àti ìyàwó kì í ṣe mo pàdé ẹ̀ lọ́nà mo fún un lóyún ó bímọ fún mi lára àwọn problems tó wà lẹ́gangan nìyẹn àwọn èèyàn kúlá fẹ́ dájú ọ̀rọ̀ pọ̀ kì í ṣe ó ti ń gbélé mi tipẹ́tipẹ́ mi tí láǹfààní àti lọ yọjú sí bàbá rẹ̀ tó dáwọn àbẹ́rẹ̀ kan tí mọ́sábà máa ń wáyé nínú àwẹ̀ pé òṣàlẹ̀ dákùnrin jọ ṣé obìnrin tí àti ìṣó ìdí rẹ̀ ṣó lè dáná sàdì fún ni iná sàdì yìí náà lórógbò ìbéèrè yẹn ó máa ń wáyé lẹ́gbẹ̀ẹ́ nínú ọmọ láàrin eléyìí ló ti ó ìwáyé ó dínkù díẹ̀ tó túmọ̀ sí pé àtúnṣe tá a fẹ́ kọ́ wà láwùjọ ó ti ń wà díẹ̀ so kìí ṣe irú yẹn ẹyin olè là ń sọ ẹni ọkọ àti ìyàwó alihamdulilah ní àwùjọ sunna lénìí a bá ń sọ ìgbéyàwó tó lálàáfíà èyí tí àwọn abáwá tí wọ́n ti ṣe síwájú kí sunna tó gbilẹ̀ nílẹ̀ yorùbá ìlìdì náà ni bẹ́ẹ̀ ni àmẹ́yìn tó yí táàmù rí láwùjọ àwọn sunna ó tún mú síwájú wípé iyì sì ń tẹ̀síwájú. Si torí pé dáńpé ní yíkì òfin bẹ́ẹ̀ wọ́pọ̀ ọmọ láwùjọ lára àwọn challenges tá a ní láwùjọ náà ni but alhamdulillah bẹ́ẹ̀ bá ti rí àwọn tó ń lo hijab bẹ́ẹ̀ bá ti rí àwọn tó ń lo niqab bẹ́ẹ̀ bá ti rí àwọn tó dá sí pé tọ̀ wọ́n múra ẹ̀sìn dáadáa láì ṣe àwọn tí wọ́n ń ẹgbẹ́ rù iyìgì tó lálàáfíà ẹ̀nà bá lára wọn abẹ́lọ́run ọkọ̀ àti ìyàwó ọlọ́mọ fi èdè àyébè àìgbọ́ra ẹni yé tó mọ́ fi sáàrin wa àwọn tọ́lọ̀ fún wa lọ́mọ ọ̀nà jẹ́ àjògùn wọn ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé alẹ́ ó sọ̀rọ̀ ní tí a ń pè ní alẹ́ ó sọ̀rọ̀ òun náà ni alẹ́ tó lè mùsùlùmá yìí ń pè ní fámílì òun ni ìpínlẹ̀ alẹ́ tá a bá ń sọ society fámílì ló pinlẹ̀ rẹ̀ fámílì ló bí àwùjọ kò sí fámílì kò sáwùjọ ni tẹ́lẹ̀ gan bá kọ́kọ́ kó dénúgbó dénúgbó orúmọlẹ̀ lóhun nìkan òun nìkan náà ló ń sánko òun nìkan náà ló ń gbé bẹ́ẹ̀ jẹ̀mọ́ kò tí ì di fámílì ṣùgbọ́n tí ọlọ́run bá ní kó níyàwó tí wọ́n di méjì wọ́n ti di fámílì nìyí lábẹ́bẹ́ ìbẹ̀lọ́mọ́ òtù máa jáde ibi tán ti ń pinlẹ̀ àwùjọ gbogbo society láyé ní tó ti bẹ̀rẹ̀ nìyẹn ọmọ bá ńlá sùlùhánà fún wàtàálà nínú sọ́rọ̀tù nìsà ọlọ́niyà yóò nọ́ọ̀sì ọlọ́lẹ́yìn ọmọ nìyẹn tẹ̀kú rọ́bẹ̀kùn ọlọ́ni páyọ̀ wọn ọlọ́mọ ọba yín alẹ́bí kálápọ̀kùn òun ọlọ́run lòun dá èèyàn ọmọnìyàn látara ẹ̀mí kan ẹ̀mí wo ni òun náà ní babalá bàbá wa ànábi wa ádámà àlẹ́ ìsọ́látò wọ̀sálà wàhálà kan mí ní ẹ̀zọ́ ọjà ọlọ́run wá dá ìyàwó rẹ̀ àwárùn ó fi ṣe ìyàwó fún wọ́n ti dọ́kọ́ àti ìyàwó ẹ̀mọ́ wa gbọ́ ọlọ́run wà bá sàmínú fún màrí látara àwọn méjèèjì àwọn ọmọ ọlọ́kùnrin lóbìn e, wọn wá fọ́nká bàṣà bàṣà ni kí nǹkan kó wà di spark kó wà spread out rìjẹ́lẹ̀ wà làwọn fọ́nká lórílẹ̀ tá a bá ní ìfọ́nká wa là ń rí nísìnyí la mọ́ sọ pé ìlú kan kọ́ńtì kan àwùjọ kan oko afọ́ kínní kan bàdágìrì àwùjọ ìfọ́nká wa nìyẹn àmọ́ kí ni ìpínlẹ̀ látara ẹnìkan náà torí ẹ̀ lọ́dọ̀ ti lé ibi tí àwùjọ kọ̀ọ̀kan ti sẹ̀ látara fámìlì látara inú ilé inú ilé ló bí àwùjọ jama mùsùlùmí àwùjọ ìṣàdédé lálẹ́ wù ìlú ilé ni ó bí àwùjọ tó bá wá rí bẹ́ẹ̀ ajá ti ń gbé àwòrán nílé ṣe rí ẹ̀rí pé ilé oníkálùkù ò ṣe é jáwọ̀ ilé mi bẹ̀ wọ́n ní fẹ́ǹsì ilé mi bẹ̀ wọ́n lájá wọ́n ní gbogbo ẹ̀ àmọ́ bílé ṣe rí àwùjọ ló gbé jáde tó túmọ̀ sí pé reflection tá à ń rí láwùjọ òun ni tó jẹ́ ìdílé kọ̀ọ̀kan ní tí wọ́n dájọ́ sáwùjọ yẹn tàbá wá ní ká wò lénìí kí làwọn kan wò là ń rí láwùjọ wa jẹ̀mọ́ ká má dènà pẹnu ó kọjá tá a lè ròyìn bẹ́ẹ̀ ni lóòótọ́ anájúwa muhammad sallallahu alayhi wa sallam nígbà ọlọ́run bá ti gbé e ìdíje òun ni tí a pè ní àìjáhìlì yẹtul àmà àìmọ̀kan gbogbo àìmọ̀kan ignorance méjì ni ìkan wà tó láti pé gbogbo ilé ayé ń bẹ nínú àìmọ̀kan gbogbo ilé ayé àtàwọn ìbò àti ìdúdú àti àti gbogbo ọmọ ènìyàn wọn bẹ láìmọ̀kan látara àìnígbàgbọ́ látara àìmẹ̀tọ́ látara àìmojúṣe lẹ́yìn tó pinlẹ̀ látara àbòsí ìkọjáàlà àti àìṣedéédé eléyìí là ń pè ní àlìjáàyè ilé ìyẹ̀tù àmà general ignorance ó wà káàkiri bẹ́ẹ̀ ìròyìn mẹ́ta ló bẹ fún alákọ̀ọ́kọ́ òun náà ni aljahal àìmọ̀kan ẹlẹ́ẹ̀kejì tó tún bẹ fún òun náà ni azul àgbòlù àbòsí ẹ̀rẹ́lẹ̀kẹta òun náà ni ádámọ̀lá àgbè àìṣedéédé ìkọjá àlà àìjẹ́hálú àzọ́lmú àti ádámọ̀lá àgbè àwọn kan mẹ́tẹ̀ẹ̀ta yìí òun ló pinlẹ̀ gbogbo àwùjọ kánàbíwá muhammad sallallahu alayhi wa sallam tó tó dé kódà àwọn àwùjọ tá mọ̀ wò pé ah wọ́n máa lajú àwọn ìbò jẹ̀mọ́ àìmọ̀ kan títí wọn ó tún peléke ká má ti sọ àwùjọ tiwa náà nílẹ̀ yorùbá jẹ̀mọ́ káàkiri káàkiri káwá sọ lọ sílẹ̀ lárúbáwá ṣùgbọ́n àwùjọ tó burú tó yẹ pé àìmọ̀ kan títí ẹ̀ òun àbófù 100 percent òun ni àwùjọ àwọn lárúbáwá tẹgbẹ́ mi yé àwùjọ àwọn lárúbáwá ó kún fábòsí ó kún fáìmọ̀ kan ó kún fún ìkọjá àlà ju àwọn yóò yòókù lọ so nígbà tọ́lọ̀ wá fẹ́ gbé mohamed parí ọlọ́run wá fún ní tíra wọ́n fún ní ọ̀nà báwùjọ wọn ṣe lè padà sí ìpìlẹ̀ ọmọnìyàn yẹn ni ìtọ́lọ̀ ń fẹ́ fún wa ọlọ́run fún bí àìmọ̀kan àjáhálò ó ṣe di àlẹ́ìlmì ìmọ̀ bí àgbónmọ̀ yóò ṣe di àdìlù bí ìkọjáàlà yóò ṣe di gíní àtàwọ́sùn ọlọ́run wa máa nàbí sọ̀lọ́mọ́ àárẹ̀ òsọ́lá dìde وقنا القرآن في السنة صلى الله عليه وسلم ẹ̀kọ́ nìyẹn fún wa ẹ̀kọ́ sí ni yìí à ń lò ó níbi àlámọ̀rí ayé tó máa rí wípé abẹ́lẹ́ ohun àjẹkálẹ̀ àrùn bọ́lọ̀ máa jẹ́ àrí tí àjẹkálẹ̀ àrùn bá wà láwọn ìlú kan bí ìlú gbá bí márùn-ún bí àmọ́ ìlú kan nínú àwọn márààrún yẹn àjàkálẹ̀ àrùn ti bẹ̀ ó pọ̀ ju àwọn mẹ́rin yòókù lọ ṣẹ́rí láti lè mọ̀ bóyá ògùn tán bá ṣe yóò ṣiṣẹ́ fún gbogbo wọn níbo ni wọ́n ti tẹ̀sí ẹ̀ ìlú ti ti ẹ̀yẹ tó burú jù ibẹ̀ ni wọ́n kọ́ gbé lọ tán bá ti lè gbé lọ tí nǹkan lè oògùn yẹn tó bá jẹ́ ìwòsàn fún wọn ṣẹ́ráhàn ló ti ti wọn ò tó nǹkan yẹn nìyí àá wọ́n rí ìwòsàn àmẹ́ ìtàn bá gbé lọ sí àwọn ìlú bódá sí pé kò tó kan láti lọ fún wọn níwòsàn àwọn àgbẹ̀ wọn wá gbádùn ó súnmọ́ tán bá gbé dé ìlú títí ẹni burú jù kó mọ̀ wọ àwọn tó wà bẹ́sàn lára ẹ̀kọ́ ìwádìí nìyẹn tán pè ní research nínú ìmọ̀ wọ́n á rọ èpo èwo ló le jù ibi tí nǹkan ti tẹ́yìn tó ti le jù ibẹ̀ ni wọ́n mú solution sí ìdí tí ò ti wá lé níta àlò fáwọn eléyìí àlò fáwọn eléyìí náà yóò sì jọra wọn. ọlọ́run pẹ̀lú èyí kọ́ wa lẹ́kọ̀ọ́ tó túmọ̀ sí pé bí alukùránì àti súnà bó bá lè jẹ́ ìmọ́lẹ̀ tó tan ìmọ́lẹ̀ tó sọ òkùnkùn àìmọ̀kan bí ìmọ́lẹ̀ láwùjọ àwọn lárúbáwá tó sọ àbòsí tí ń bẹ òkùnkùn àbòsí tí ń bẹ láàrin àwọn lárúbáwá tó sọ di déédé tó sọ ìkọjá àlà tó ń bẹ láàrin àwọn lárúbáwá tó sọ di dọ́gbandọ́gba jẹ̀mọ́ kò síbi tí yàrá ti lo àlùkòrán àti súnà tí ò ní rí mọ́lẹ̀ yẹn tẹ́bá gbọ́ mi yé dáadáa torí pé níbi tí nǹkan ti bàjẹ́ tó ti bàjẹ́ parí ibẹ̀ nìyẹn lọ́lọ́run ti sọ kùránì kalẹ̀ ní mọ́kà pẹ̀lẹ́ ní ìlàgbáwá súnà náà ní maka náà ni ìyẹn ní àsùpọ̀ anábì sàlámà ọ̀hún alẹ́ ìwòsànlá ọlọ́sọ̀ kalẹ̀ fánà bí tó lè balẹ̀ jẹ́ ìkòsàn fún àwa tí àfọ̀nká òní islam ló gbé nígbà anábì tí wá dé ní táǹpé ní àìmọ̀kan gbogbogbò ọlọ́run ti ka kúrò lẹ̀ kò sí general ignorance àìmọ̀kan gbogbo ilé ayé kò sí mọ́ nígbà nẹ́bùwà muhammad sallallahu alayhi wa sallam ti dé kò sí má abẹ́rẹ́ ìgbàmọ́ lọ́nà bá allah subhanahu wa ta'ala fi ní اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا ọlọ́run ní òun ọlọ́run ọba òun ti pé kí ni lórí ọmọnìyàn òun sì ti yọ́nú sí fún wa ìsìláàmù lẹ́sẹ̀ ìdọ́lọ̀ ń pé òun lọ́lọ́ fi mú àìmọ̀tán kúrò ní gbogbo ilé ayé tó bá ẹgbẹ́ kánẹ́lì sọ̀lọ́lá àfúlágó tó dé ni in tó ń bẹ́lẹ̀ sùhánàlá kékeré kọ́ láàrin àwọn òyìnbó tá bá ń lọ ká àwọn òyìnbó tá gbà fáwọn ni wọ́n lajú jù lọ́dọ̀ wọn obìnrin ò jẹ́ kankan obìnrin kò jẹ́ kankan wọ́n máa ń níyàwó wọ́n máa ń fẹ́ obìnrin kò jẹ́ kankan torí ẹ̀ wọ́n máa ń fọ obìnrin ṣe pàṣípààrọ̀ wọ́n máa ń fọ obìnrin yáwó wọ́n ní ọjà ọjà ọjà ọjà obìnrin white swapping ó wà ní europe ó wà ní amẹ́ríkà láwọn òbídẹ́ gbà pé àwọn ni wọ́n lajú jù. a kàn mú ìyàwó ẹ̀ báyìí ni ìyàwó náà ti mẹ́gẹ́ bíi social norm pé ìdáàmú láwùjọ náà máa ṣàní ọkọ̀ kan mú ìyàwó ẹ̀ á dẹ̀ lọ ó lè mú lọ bí ìlúgbò á fi kẹ̀rẹ̀ kókókókó tí ò sí o mo fẹ́ yáwó ni mo fẹ́ sì yàwó mi yáwó èrò lẹ́fẹ́ yá mọ́ nǹkan sílẹ̀ márùn-ún ó sì gbélé lọ́wọ́ ó sì fìyàwó lẹ̀ wọn ò rí láburú àbí kọ́ òtún tó nígbà ìyàwó mi wò ó ẹ oṣù mẹ́fà mo fẹ́ kó yẹra fún mi àmọ́ màá fi ẹ́ pààrọ̀ ni adẹ̀lọ́bù míì yóò sì pààrọ̀ pa oṣù mẹ́fà mútu ẹ̀ náà wa oṣù mẹ́fà ìṣe normal norm láwùjọ ohun àwọn táwọn ẹgbẹ́lẹ́ yóò sílẹ̀ yorùbá àwọn táwọn ìrọ̀sọ̀ pàwọn ni wọ́n la dúdú nìyẹn òun làwọn ìbò ó ṣẹlẹ̀ till now ní europe wọ́n sì ń ṣe white swapping níta mọ̀ swapping pé wọ́n lọ swapping táàmù èdè oníjó wà òdòwálẹ̀ yorùbá wọn fóònù náà wọ́n swap táà mọ́nu àwọn èso àpò ìyàwó àbúlọ́dọ̀ wọn náà àmọ́ wáyé àpẹẹrẹ kan nìyẹn ẹ wá gbọ́ sáàrin àwọn lárúbáwá obìnrin náà nìyí kò ní wúlò kò nítumọ̀ lọ́dọ̀ àwọn lárúbáwá torí ẹ̀ èyí tán bá sọ fún pé ìyàwó ẹ bímọ ó ti rí i pé òun ti ṣe àṣegbàrún obìnrin ni ó ti mú orí ikú wọlé wọ́n lọ ní wọ́n ìdá búṣùrọ̀ àdéhùn mi lóun sàtàn lọ́wọ́ ìdúró mùsùlùmọ́dá ọwọ́ kàdé wọ́n náà sọ pé ìyàwó ẹ̀ mọ̀ ọ̀bẹ mọ̀ ọgbọ́bìnrin látìgbà náà yóò mọ̀ pinnu ni yóò mọ̀ da gbogbo nǹkan nù yóò mọ̀ tara máwọn èèyàn a máa wá mú wọn nígbà míì kí wọ́n rí ọmọbìnrin wọn láàyè gbà míì sì ní kán lọ tùnú oníkọ́bìnrin nìyí nígbà tá a bá bọ̀ tó jẹ tó mu tó jẹ tó mu tó jẹ tó mu tó bá yá ẹnì kó lóun fẹ́ fẹ́ ó fẹ́ ó pe lọ kí wàá ní èrè bàbá mo tọ́ ẹgbọ́kùnrin ni at least ẹ̀fún lóko ẹ̀fún lọ di àgbẹ̀dẹ ẹ̀fún lọ ṣiṣẹ́ ìròrí wọn nígbà yẹn nìyẹn ìyàmọ̀ àtàwọn ní ká máa kà ó lọ bẹ́ẹ̀ kẹwàá padà sílẹ̀ yorùbá náà nílẹ̀ yorùbá èèmọ̀ bẹ́ẹ̀ nílẹ̀ yorùbá náà yorùbá ò mọ náà pè ní ọmọ támáníyàn bímọ ọmọ kan ni èyí tí àwọn ìbá fi lè lóyún tó bá fi lè bí méjì kò bí ọmọ ká má ti sọ mẹ́ta ká má ti sọ mẹ́rin ká má ti sọ márùn ìgbèjì òòṣà ni kìí sọmọ ìgbẹ́ta òòṣà ni kìí sọmọ ìgbẹ́rin òòṣà ni nílẹ̀ yorùbá yorùbá culture islam ló ní ọ̀há ọlọ́run ló ń ṣe ìyàwó yorùbá lóyún kí méjìlá kó jáde lẹ́ẹ̀kan náà ọlọ́run ló fún ẹ gbogbo wọn bákan náà ni wọ́n ọmọ ni wọ́n oore ni ọlọ́niwà yà àlẹ́mú máa fi àrẹ́hà òun ọlọ́run nìkan lòun mọ tí ń bẹ nínú ìyá ló ń kà àti ọjọ́ iwájú wọn ọlọ́run nìkan ló mọ̀ eléyìí sílẹ̀ yorùbá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ torí ẹ̀ bí ẹ̀ bá bímọ tó bá bí ọmọ ẹ̀yọ̀ kan lẹ̀ yorùbá tó sì jẹ́ tó ń tata yóò mọ tata lọ tó bá ẹ̀ ṣiṣẹ́ yóò mọ ṣiṣẹ́ lọ kò sí problem àmọ́ kété tó bá ti lè bí bèjì kò sí kí torí pé tó kù ni pé kò sí bí ó ṣà yóò mọ̀ wá gbé aṣọ kan náà fún ẹ̀ka méjì lọ́rọ̀ ẹ̀ ìyá àbẹ́jì ń kí iye ó ní ẹ lówó ó ní ẹ bímọ ó ní ẹ ralẹ̀ ẹ ralẹ̀ ẹ ti gbàgbé ẹ ti gbàgbé. àbọ̀ bó bá rìn káàkiri yìí ìyá àbẹ́jì kan bẹ ní ìdúmọ̀ta. nígbà tó sọ pé àbẹ́jì kan tàbẹ́jì lọ́rẹ̀ tàbí àwọn kan bí méjìlá àwọn máa ń bí méje tán bí márùn-ún tó sì tó wà responsible tó ṣiṣẹ́ tó gbájúmọ́ jẹ́ ìpínlẹ̀ ìdáǹsọ yìí lára àgá ìlú ìyàtọ̀ àmà tó dá pé dídé tánà bí dé ọlọ́run fọ gbogbo àwùjọ ilé ayé ọlọ́run fọmọ kúrò bẹ̀ jẹ́má mùsùlùmí jàhìlíyà ẹ̀ràn ẹlẹ́ẹ̀kejì òun náà jàhìlíyà tó òun náà ni àìmọ̀kan tara ẹni àìmọ̀kan tàwùjọ ẹni tó dá sí pé bẹ́ẹ̀ni báyìí mọ̀kan ìbá wà lára ẹnìkan ó lè mọ́ wà lára ẹlòmíì tí bá ń bẹ láwùjọ kan ó lè mọ́ wà láwùjọ míì tí bá ń bẹ nínú ìdílé kan ó lè mọ́ wà nínú ìdílé míì lára ń tá fi ń bá wa sọ̀rọ̀ bá tó fi mọ́ fi bá wa sọ̀rọ̀ lénìí insha allah jama àwọn kankan bẹ tí wọ́n náà mọ̀ lọ́kàn ara rẹ̀ pé alihamdulilah eléyìí tí sáfún sọ yìí á ọlọ́run ti ràn mí ṣe lórí ẹ̀ mo gbìyànjú níbi tí wọ́n ti ń dúpẹ́ fọ́lọ́run lórí ọkàn lórí ẹ̀mí lórí ìjókòó ibẹ̀lẹ́ ni kó ti mọ̀ pé á ah! ọlọ́run mọ́ṣá sàbẹ̀ mi náà àbẹ́ ẹni pé àfáà yẹn rí mi tán ni gbogbo mi tí mo kù sí ni wọ́n sọ yìí bẹ́ẹ̀ so bí tí ẹ̀ ti rí bẹ́ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ tóun náà dúpẹ́ ni wáàsí ó débì kan tóun náà ni á ah! èmi náà níbi àkíyèsí lórí eléyìí o sòjà ìlíyà ó ṣẹ́kù lára ọlọ́dọọdán léèyàn láwùjọ àmọ́ káníjà ìlíyà odidi kò sí yìí mọ́ kò sí yìí mọ́ alhamdulillah so lábẹ́ ẹja ìlíyà tó àlùfáàsá òun ni àwọn nǹkan táwọn rí láwùjọ wa ní society ká sọ pé nigerian society àbí ilẹ̀ yorùbá àbí káàkiri bẹ́ẹ̀ náà aláàrin rí àwọn nǹkan òun ni tí afẹ́fipò wásákì ò bákírí ẹ kó jẹ́ ojúṣe àwa bàbá àti màmá àwa òbí lórí ẹjọ́ ìtàn a sọ fún wa a ní kì í ṣe pé àwùjọ ó ṣàdédé ní bó ṣe rí ilé ni adájú pé ilé ló ní ìṣù torí ẹ̀ gbogbo tá a bá ń rí láwùjọ ilé ni yorùbá náà máa ń sọ wọn ní ilé láti kó ẹ̀ṣọ́ ròde ilé láti kó ẹ̀ṣọ́ ròde ọlágbéyàn lẹ́ṣọ́ ńlé ni ẹni tí ò bá lẹ́ṣọ́ ńlé ní tó bá nílé náà ni ó kó ròde ilé àti kẹ́ṣọ́ ròde bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ dídí ni ṣùgbọ́n tí ò bá lẹ́ṣọ́ ńkọ́ fẹ́ pé oníkòkòrò ló nílé ní tí ó kó lòdì náà nìyẹn èyí ló fà tó dásí pé tá a bá wo àwùjọ wa lénìí a rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá à ń rí etí kò dùn mọ́ni nínú ni tó bá ń wáyé nínú àwọn ìdílé míì kò yẹ kó jẹ́ ìdílé mùsùlùmí ká má sì sọ ìdílé ọmọlẹ́yìn anábìwá muhammad sallallahu alayhi wa sallam lóòótọ́ àti lódodo onísúndà tá a bá wọlé nìí bàbá níbi tó ti ń ṣiṣẹ́ àpẹẹrẹ ìsìláàmù sí lára rẹ̀ màmá ibi tó ti ń ṣiṣẹ́ àpẹẹrẹ ìsìláàmù sí lára rẹ̀ ọmọ oníkálùkù bí àpẹẹrẹ ìsìláàmù kò sí lára rẹ̀ kò sí lára wọn tí ò bá rí bẹ́ẹ̀ ni gbogbo àwọn tí wọ́n ń dà lóru káàkiri àwọn kan náà ló bí wọn níjọ́ kan náà ni wọ́n jáde lábẹ́ àwọn ìyá wọn ó ṣe é ṣe gan nígbà wọn ń sòkó mọ wọn gan nìyí wọn náwó wọn ná dúkìá wọn ná tó pọ̀ bẹ́ẹ̀ ni ẹwà àwùjọ lé ní kò sí security kí ló fà á bàbá mi ìrún kí ló fà á tàbí ṣùgbọ́n máa ní ìjọba ṣe ìjọba ní <laughs> ìjọba kọ́ ló fà á it's not government fault ìjọba kọ́ torí pé security tá à ń wá kí la fẹ́ fi dé náà abẹ́fi dènà kó lè mọ́ wọlé abẹ́fi dènà tó mọ́ jiyàn gbé abẹ́fi dènà kí ìfọ̀kànbalẹ̀ kó wà láwùjọ ókè àwọn ta ló ń mú àwọn kìíní ìwà àwùjọ sáwọn mọ̀lú ni àbáwọn ẹran àbáwọn alùjọnu àwọn èèyàn ní àwọn èèyàn yìí nígbóná wà nígbóná ti ṣẹ̀wá tí wọ́n jábọ́ láti sánmà wọ́n rọ̀ bí òjò ni àbáwọn lalẹ̀ rù bí ẹ̀gẹ́ rárá àwọn nǹkan ló bí àwọn kan àwọn ni wọ́n bí wọn tí wọ́n rí bẹ́ẹ̀ ìjọba kan tó ń là léèbù àléèbù gangan ọ̀dọ̀ àwọn tó bí wọn ni ilé ni ilé ilé ilé ni òtò làwùjọ fi ń dàrú ìdófà nìyẹn o torí ẹ kásọ bá àwùjọ dàrú láìsí èméjì àwùjọ dàrú gbòòlù lọ sáàrin ọjà kò sí fọkànbalẹ̀ ọjà anábíwá muhammad sallallahu alayhi wa sallam anábí ni ahabul biqa indallah almasajid ó ní àwọn ààyè ọlọ́run nífẹ̀ẹ́ sí jù bó làwọn mọ́síláṣí torí ẹ̀dẹ̀ bá dé mọ́síláṣí tí ìbá máa kí lùgbì yóò máa ṣàṣkáàbù yóò máa ka alkùnránì àbí ká máa fọ̀rọ̀ jómi torí ọ̀rọ̀ tí ò ní í ṣe pẹ̀lú in tó ní àléébù inú tẹ̀lé bá wọn wílé lórí. wọ́n á bọ̀ ọ́ lóde kan ó ní ṣùgbọ́n àwọn ààyè tó dá tó burú jù tọ́lọ̀ ń kó ríra jù àṣùwọ́ àkọ́wà ó làwọn ọjà kí ló fà á kò ní pé ìbàjẹ́ tó ń bẹ ń lọ́jà púpọ̀ tẹ bá dé ọjà irọ́ tó ẹ pé ọjà bí àpẹẹrẹ ní nàìjíríà wà yìí kò sí ọ̀dà tẹ́ dé tẹ́ẹ̀ ní bá yíbò tẹ́ẹ̀ ní bá húsá tẹ́ẹ̀ ní bá yorùbá ìbádọ́jà ìrọ̀ yíbò ẹ̀bà ń ìrọ̀ yorùbá ẹ̀bà ń haúsá ẹ̀bà tó bá jẹ́ yorùbá ó lè tètè já ìrọ̀ yorùbá ẹgbẹ́ ó ní rí ọ haúsá ó ní rí já wọ́nláì tọ́láì wọ́nláì tó bẹ̀ láìlẹ̀ dé láìlẹ̀ ilẹ̀ àrùwà ó ti kọ́ ẹ̀tán ó ti kọ́ ẹ̀tán ọjà mi kò sí ìfọ̀kànbalẹ̀ lọ́jà jìbìtì mú nǹkan ní nǹkan lọ́nà èrú lọ́nà àlùmọ̀kọ́rọ́ jẹ̀mọ́ ó pọ̀ lọ́jà ó pọ̀ ó pọ̀ débi débi tí wọ́n lè ó pọ̀ débi tí wọ́n lè bẹnu kà kódà tó bá lówó lọ́wọ́ tó bá dé ọjà ẹ̀rú ó tún mọ́ bà ẹ́ wípé ǹjẹ́ ó rí èèyàn ta nǹkan gidi fún ẹ bó lọ raṣọ wọ́n tó rí ẹ ń bẹ̀ ọ̀pá aṣọ ni lẹ́yìn ló bẹ́yà one to hundred ní irọ́ fifty sixty kò sí ń bẹ̀ twenty five títí dé twenty seven wọ́n ti yọ kúrò ó kàn sí báyìí náà ní àbáyé sí àtà You know, see, um, say that 1 to 60, 1 to 100, see that now, in full now. Wọ́n ti ṣe nọ́bẹ̀sì bẹ́ẹ̀ náà ni wáyà àgbà àti ẹ̀fẹ́ kọ́lé ẹ̀sọ̀ fún mi me, kill it. Then lé ní tọ́kùnrin balẹ̀ about it. ẹ̀sọ́. Kọ́dà bí ẹ bá ra gàrí lé ní ọkàn balẹ̀. Ó kan, wọ́n ni ó gbẹ ó kan. Gàrí yẹn gbẹ ó kan, ní bá dà délé kò gbẹ kò tó kan. Kò ṣeé jẹ, kò ṣeé gbẹ, kò ṣeé mu. Bó la wá jẹ̀mọ́ níbi owó ọkàn balẹ̀ kí ló fà á jẹ̀mọ́ ilé ni o àìtò lé dáadáa bó ṣe yẹ ká tó lé òun ló fà á tọkàn wọn ò fi balẹ̀ lórí dúkìá mọ̀mọ́ kan ta mọ́tà láwùjọ kan ẹnìkan wá fún ọmọ lówó kó lọ ra mọ́tà wà ìgbà tí wọ́n ra mọ́tà dé mọ́tà tí wọ́n tà fún ó pọ̀ ju dédé iye tí màmá máa ń tà ní iye lọ. nígbà tí ọgbẹ́ mọ́sàdé tí ó fi sẹ́nu kerosene ni a ah, ṣé náà fi hmm. lọ bá màmá ń rùn bí kinní yìí ó ní ah, bínú má bínú dákun torí ni mo fi tà tó pọ̀ nígbà tí mo po dà sí ni ah. mi sì fẹ́ sọ́ọ̀tì bínú wà bẹ́ẹ̀ bá ń hmm. màmá ni o màmá là ń sọ ya àtọ̀dọ́ o àgbàlagbà wọn lá mú kú ẹrù ẹ wọ ó lẹ̀ ń wókè ẹrù sàlẹ̀ ló dá sí pé ọwọ́ tá a bá fi múlé òun ni ó rìflẹ́kì àwùjọ fún iná Àkẹ́nà lọ́hùn ọ̀gáyìí máa bí tó mí hàtẹ̀ ìrọ̀ máa bí àfọ́sùkì. Tí lé ò bá ti tò táàṣe tó yẹ ká ṣe nílé a lè expect wípé ká wá rí nǹkan tí kò yẹ ká rí èyí tó yẹ ká rí náà láàrí òfin ọlọ́wọ́ bá lè yẹ bọ́lá ti máa bí mẹ́ta lónìí yẹ ẹ gbọ́ bọ́lá máa bí mẹ́ta lónìí yẹ o tó bá kàn wọ ọlọ́run nígbà míì alokúdúrọ̀ rẹ̀ eléyìí ni ó wọ́n ọlọ́run ebi yìí eléyìí báyọ̀ lò kàmáta dínú tùdánù ìdí yẹn bá ṣe òun náà ẹwù kan báwọn níbi òwò nìyẹn jẹ̀mọ́ ẹtún bọ́ bí ètò táǹpé ní ètò ìbálòpọ̀ láàrin ara ẹni ilé mélòó náà ti ń so igi mọ́ ilé mélòó ilé mélòó kan náà jẹ́ náà ti ń so igi lénìí lénìí láwùjọ wa lénìí ìdáhùn èèyàn mọ̀ òun náà ni kí ni ọmọ tuntun ó ti lóyún ó ti fún lóyún ó ti di normal system jama àti ilé ni o àti ilé pé ilé ló ti wá o ilé ni àìgbégbèsè àìṣètò àìlò ìlànà tọ́lọ́run là kalẹ̀ fún wa nílé bá a ṣe tó lé òun ló fà á táwọn ọmọ wa fi ń gbóyún wálé wọ́n fi ń fún wọn lóyún tá a bá lo ètò tọ́lọ́run ní ká lò àwọn ọmọ wa wọ́n á ra oyún fún wọn ni yé ní sàdáàkì wọ́n á ra olú fún wọn ni ṣùgbọ́n tá àbá ti gbé kó ti yẹ ká gbé jẹ́mọ́ wọ́n mọ̀ fún àwọn ọmọ wa lóyún wọn náà ti fún O náà ti gbà ẹ̀ wá ń blé ẹni tó fún ẹ̀ tó gbà àwùjọ kan nìyẹn lára aburú tó wà láwùjọ nù ó wà lọ bẹ́ẹ̀ jẹ́mọ́ tẹ́ bá padà sáwùjọ àwọn obìnrin wọ́n pọ̀ níbi ọrọ̀ ajé átà ájẹ ájẹ átà àwọn ọrọ̀ ṣe tí bó ṣe ẹ̀kọ́ rí náà nù ẹ̀kọ́ rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ bá padà sílé ẹ padà rí pé ọ̀pọ̀lọpọ̀ bá lè lé mi kì í ṣe ojúṣe ìtọ́lọ̀ ńlá bọ̀ lọ́rùn kì í ṣe ìyàwó wá di baálé ilé baálé ilé wá di ìyálé ilé tó bínú bá bá tó bẹ́ẹ̀ ó lálẹ́gbù bí díẹ̀ tó pọ̀ olóńbísìnà káàkiri olóńbísìnà olóńbí àìrí tìjú olóńbí ká fi ọmọ wa kámàráyè ṣe ẹ̀tọ́ fáwọn ọmọ wá ọmọ lẹ́kọ̀ọ́ kámàráyè fòun sákíyèsí káfọ ọmọ ọmọ náà di gbòòrò ètò bí nìyẹn lára burú nù lára burú jàmá ìyẹn ti ẹ̀ máa wá ní ìpèníjà nínú ilé bóyá ń sùn ó lálàkàlà àbójí orí òwú aláǹtakùn àbí àbí àbí ó jí ó rẹ́nu ọ̀nà ilé rẹ̀ pàtẹ́sẹ̀ kan ló bá ń bẹ̀ ìtòkù ní pé kó wá sáwùjọ kó wá sí sòsáyẹ́tì ọ̀nà olóhùn lè gbà kí ló ṣẹlẹ̀ gangan kí ló bí àwọn kìíní yìí ọ̀nà ó lọ́nà báyọ níbo ló fẹ́ lọ láwùjọ bó lọ ọ̀dà <laughs> jẹ̀mọ́ yóò mọ̀ pé òun sá fún kẹ̀kẹ́ kó mọ́ bà kọlu òun òun wà lọ́kọlu kí ni katapila ni àfọ́ ó gba ìwọ̀nba imọ́nì tó kù lọ́wọ́ ẹ̀ wọ́n gbà lọ́wọ́ rẹ̀ wọ́n sì gbé ẹbọ lé lọ́wọ́ wọ́n bẹ láwùjọ kámọ́tì sọ̀rọ̀ sí ìṣẹ́ fíṣà fáà náà ilé àwọn ilé yẹ̀mí wò àwọn náà pọ̀ láwùjọ gbogbo tó ń bàjẹ́ láwùjọ tá à ń rí nìyẹn jẹ̀mọ́ lóòrè tábánikà náà kà á mọ̀ ká lọ àmọ́ ká lọ sòtórí ìdí eléyìí bàbá fẹ́ tún àwùjọ ṣe afẹ́ kí àwùjọ wa kó fún wa ní ìfọ̀kànbalẹ̀ kódà bí yẹn bá rin ẹsẹ̀ láti dídé lọ rin ọkàn rẹ̀ balẹ̀ bí omi àfòwúrọ̀ kan tá bá fẹ́ kí àwùjọ wa kó rí bẹ́ẹ̀ ilé láti tò ó bẹ́ẹ̀ ni ilé láti tò ó kì í ṣe ilé àwùjọ òun ni lámọ̀ sọ pé a tún ṣe hmm, láì tún lè ṣe ilé àwọn tọ́tọ́ tún ṣe ká tó tún àwùjọ ṣe jẹmọ́ mùsùlùmí torí ìdílé yìí ojúlọ́pàá aláàsùnmọ̀hánà gbogbo wàtàálá ti la ojúṣe oníkàlùkù wa ojúṣe wa ọlọ́run làgbọ̀ wá lọ́rùn nínú ilé ìwọ bá lé ilé ilé ojúṣe rẹ lórí ilé ìwọ ìyálé ilé kí lójúṣe tìyẹ náà ọlọ́run lábọ̀ oníkàlùkù wa lọ́rùn jama mùsùlùmí ẹwà àwọn ọmọ mélòó lọmọ ló lẹ́kọ̀ọ́ léde ọ̀pọ̀lọpọ̀ ọmọ a bí wọn ní àbí ìkọ́ ló pọ̀ nínú ọmọ akọ́ ọ̀pọ̀ gbà ó kéré àkọ́ọ̀bà ó kéré nínú àwọn ọmọ lẹ́nu àwọn ọmọ òré èèyàn kọ wọn torí ibi tá a dájú àwọn ọmọ kọ àwọn ọmọ nìyí wọ́n yege ń bẹ̀ òun ni bí ìwé western education àdájú wọn kọ́ wọ́n sì good wọ́n mọ̀wé àbí ọmọ ọjọ́ wọn kan wà tí ò lọ́lẹ̀wé yóò lọ eh, private yóò lọ public bí ò lọ méjèèjì yóò lọ jẹ́ lóṣìí ibi tá a dájú wọn kọ nìyẹn àwa náà sì rí ìgbìyànjú à ń yà túbọ̀ náà rẹ̀ ìyẹn ni wípé ní tá a gbà lérò kí wọ́n mọ̀ kí wọ́n mọ̀ ọkọ kí wọ́n mọ̀ ọkà kò sábùú mbẹ́ eléyìí sábùú ṣùgbọ́n bí tá a dájú wọn kọ nìyẹn ibi a fi ẹ̀kọ́ wọn sí nìyẹn bẹ́ẹ̀ sì ni ẹ̀kọ́ tọmọ bùkátà ó ju ọ̀rọ̀ ìwé lọ wàhálà yóò ti lọ so òbí mélòó ló ń bí ọmọ lẹ́mìí tán kọ́ ọmọ ọ̀pọ̀lọpọ̀ òbí àbí ìkọ́ òun làwọn ọmọ àkọ́ọ̀bà ó kéré nínú àwọn ọmọ eléyìí yóò fa káàmọ̀ orí náà àwọn ọmọ aláwùjọ jọmọ́ mùsùlùmí tó torí ìyẹlẹ́ yìí tó bí dá sí pé àkíyèsí táàpù wá sí ẹ̀dẹ́kùn ẹ̀dẹ́kóníkàlùkù wa káwọn omi tí ìgbẹ́ ti yí wa lára ká fọbẹ̀ nù ó lè jẹ́ iwájú ni ó lè jẹ́ yìn ni ó lè jẹ́ sẹ̀ ni ó lè jẹ́wọ́ ni èdè bá ti yí ẹ lára kó fọ́nù tó o bá ti ń ṣàmójútó àwọn nǹkan wọ̀nyí ò ń gbìyànjú báwùjọ ṣe má nìyẹn. ìkànnì àwọn àfọwọ́ lónìí ó ní wàlẹ́sà nàbtò yàmùtò fìjìnà ni ó ní ẹ̀rí ká gbin nǹkan kí nǹkan kó wù ẹgbẹ́ rárá o ká gbin nǹkan kí nǹkan kó wù kìí kàn sáré dé lálẹ̀ wù káàdé dúpẹ́ òkè o afẹ́kàtàdó kó wù mí rárá ó lè lálẹ̀ wù abáfẹ́ kí ẹ̀gẹ́ kó lálẹ̀ wù bíbí rárá kò pọ́síbù àgbìn ni àgbìn òní kàmísì nẹ́pùtù yàdùtù fílfàlẹ́ẹ̀tì bí a ti máa ń gbìn nǹkan lóko bẹ́ẹ̀ náà láìpẹ́ ti pé gbogbo ta bá fẹ́ gbìn ta fẹ́ ká èso ẹ̀ bá ti gbìn òun náà nìyẹn ó wá ní ìwọ́gbọ̀ o fàkẹ́ ìfànàgún nobel adná xeyrọ bó láti máa retí oore ìdùnnú ìfọkànbalẹ̀ ayọ̀ lára àwọn ọmọ tá à ń bí lọ́kùnrin lóbìnrin. Ilẹ̀ anáṣẹ́hu bí Bíṣẹ́tìlì Jahilá di lọ́kùnrin tó bá yẹ pé àwọn tí àwọn tó ń tọ́ àwọn ọmọ wa àwọn aláìmọ̀kan hánrán ni wọ́n. Ọkọ̀ aláìmọ̀kan hánrán kò mọ ẹ̀tọ́. tó yẹ kó ṣe fún ọmọ àbíyọ ọmọ ìyá náà aláìmọ̀kan hánrán kò mọ ẹ̀tọ́ tó yẹ kó fún ọkọ àbí ẹ̀tọ́ tó yẹ kó fún ọmọ ojúṣe àwọn méjèèjì lórí àwọn ọmọ wọn wọn ò mọ́ wàhálì yóò jẹ àtìfáàlì kanáàlì sáàmà retí oore lọ́dọ̀ ọmọ ẹni anakifat nígbà tó dájú pé tó fún ọlọ́mú mu <laughs> malongo ni ẹmọ malongo ẹni tó máa ń jó ìjókúlò kìí gbọ́ orin báyìí ó bẹ̀rẹ̀ ni bó bá rìn lọ gan-an tánplé pàṣúmà báyìí jẹ̀mọ́ ó bẹ̀rẹ̀ ni ìjó ni àwọn náà pè ní kí ni malongo obìnrin tó bá jẹ́ malongo tó yẹ pé ọyàn rẹ̀ lọ́mọ wá mu ló mu dàgbà ẹ̀dàkùn kí la ẹ̀sẹ̀tì ọmọ náà tó jẹ́ kí la fẹ́ kó jẹ́ torí ìdílé ìjàmá mùsùlùmí ló dá sí pé tá a bá fẹ́ kí ilé kó látúntò tá a bá fẹ́ kí àwùjọ kó látúntò á sì gbé pẹlẹbẹ mọ́ọ̀lẹ̀ jẹ làwọn wòlá fi máa sọ yí pé sọ̀lá àbá صلاة الأبناء وصلاة المجتمع tí bàbá àti màmá òbí tí wọ́n bá dáa tán ṣẹ̀tọ́ tán mojúṣe tán pa òfin ọlọ́run ọba mọ́ eléyìí ni ó bí kí àwọn ọmọ náà kí wọ́n dáa àwọn náà ó jẹ olóríire ọmọ ìyẹn ni ó wà bí àwùjọ àwùjọ náà ó wà jẹ́ àwùjọ tí kí ni tí ó dáa tí ó jẹ́ àwùjọ ìdùnnú fún gbogbo aráàlú bó ṣe rí nìyẹn fápù ni reciprocity ni tá a bá ti sí tá ti sí òun náà wá ti padà so gbogbo àwọn nǹkan tá à ń rí kò sí fọkànbalẹ̀ láwùjọ níbi ọjà níbi owó níbi obìnrin níbi ọkùnrin kò sí fọkànbalẹ̀ àbòsí pọ̀ ìkọjá àlà pọ̀ aburú pọ̀ ìtẹ̀jẹ̀sílẹ̀ pọ̀ táàrin láwùjọ ẹni yìí jẹ̀mọ́ ìtaàjì oko táàjì sáwùjọ làwùjọ náà ti padà ó wá dọ́wọ́ wa ìjọba sí pé àṣà kéèsì tó pọ̀ lágbàrí yìí torí ẹ̀ alhamdulillah bọ́lá bá ṣe ètò ìgbéyàwó ní haramu ni àwùjọ ò ní rọrùn fọ́mọ ènìyàn àmọ́ alhamdulillah bọ́lá ṣe ní ẹ̀tọ́ ó ṣe ní àláàlí báwùjọ bá jáwùjọ tí ò dáa tí ò dáa jẹmọ́ mùsùlùmí lókùngbà tá a bá ṣe tán láti sadẹ́ká òjò ẹ̀ kó dáa ṣe nígbà bá fi tún létò nígbà mélòó òjú ni máa ń pẹ́ sí àwùjọ mọ́kà tánàbí sàlàlá àsọlá tí wọ́n bí sí àwùjọ tí ò dáa ni kò dáa òun náà fi gbógun tí wọ́n kan léyìn wọ́n bó lójúgun wọ́n gbẹ̀jẹ̀ lára rẹ̀ àwọn mùsùlùmí ni wọ́n pa nígbà náà láwùjọ mọ́kà àwùjọ mọ̀dínà àwùjọ ni òun bẹ́tà àwùjọ mọ́kà àmọ́ àwọn náà lé tiwọn lọ́wọ́ wọ́n di ẹrù ẹ̀wá wo lé nìyẹn nígbà tára àlùmọ́kà ará àlùmọ̀dínà tí wọ́n tẹ́wọ́ gba tí ọlọ́run sọ́nà náà wà muhammad sallallahu alayhi wa sallam ẹ wá sọ fún mi lẹ́nu tó bá dé mọ́kà tẹ̀mọ́ ò ní fẹ́ wálé mọ́ látara àfọkànbalẹ̀ àwọn òmọ́ tó ń pè lóru tó bá dé mọ̀dínà o ní fẹ́ wálé mọ́ wọn mọ́ tán gbò lóru tí o tó bá gbé millions of dollars tó bá gbé déjì ká báyìí ó ń bọ̀ ó ń bọ̀ ó ń bọ̀ ò ní gbọ́ ó gbọ́n bó ìmọ̀ ọlọ́lá ní pẹ̀lú kankan kí ló fà á wọ́n gba alukóhánì wọ́n gba sunday ni wọ́n gbà sínú ilé gbogbo àwọn ọmọ tí ò dáńgbà ni àwọn ọmọ tó ń pín jáde pẹ̀lú kòránà àti sunday pẹ̀lú òfin ọlọ́run àwọn ọmọ fà àwùjọ mọ́ bíi oúnjẹ ni tá a máa ń jẹ ni ẹ̀rí pé tá a bá ṣe rẹ̀ tá a bá gbé kaná yóò kàn tó bá ti kan jẹ̀mọ́ tá a bá ti dànù á ṣe bẹ̀rẹ̀ ní bọ́rọ̀ àwùjọ ṣeré nù tá a bá fẹ́ káwùjọ kó nífọ̀kànbalẹ̀ káwùjọ kó dáa kó tòrò kó tùbà ọwọ́ rẹ ọwọ́ mi ọwọ́ àwọn ọwọ́ ẹ̀yin ọwọ́ olúkúlùkù wa òun ló wà kì í ṣèjọba ìtí ìjọba tí yóò ṣe jẹ̀mọ́ díẹ̀ tó bá kù níjọba òfìsì ninety percent díẹ̀ ọwọ́ àwa òbí òun ló wà èyí tá a wá sọ yìí tó bá pé ní tí gbogbo ọmọ ènìyàn bá gbọ́ nàìjíríà ó ti dáa jù báyìí lọ tipẹ́tipẹ́ ìta ẹ̀gbẹ́tì ní pé no a níbi ìjọba tó dá sí pé gbogbo ọmọ tó ń jalè yẹ tó ń gbó yẹ tó ṣe kíní kan yẹ ìfà wọn pè pétéjọ pépépépépé gbogbo yẹ irọ́ ni lálá tó bá lo òkèlè ló mọ̀ ọmọ ènìyàn nìyí ká lo agbára agbára nípa fẹ́ fi yí ọmọ ènìyàn padà fúngbà díẹ̀ kìí ṣe tí wọ́n fi ń tẹ̀lé ọmọ ènìyàn nìyẹn bẹ́ẹ̀ ni conviction kó o finú fẹ́dọ̀ yí padà látara tó ń bẹ́ ẹ sọ ìyẹn ni tó fi ń chéjì ọmọ ènìyàn so díẹ̀ ni agbára tí yóò lò àmọ́ tá a bá ti gbẹ́ gbẹ́mí lé agbára tó ń pè ní sultan táwọn ènìyàn bá dúró báyìí tó ń bẹ̀rù jìyà tó ń bẹ̀rù agbára yìí ńdọ́kédé níyàn bá fi kú ọmọ ènìyàn yóò padà yóò tún wá ju ti tẹ́lẹ̀ lọ ńdọ́kédé níyàn bá fi lè bọ́lẹ̀ yóò jù bẹ́ẹ̀ lọ wọn bá fẹ́ rẹ̀ fáwà bá ṣe kéré mọ̀ yìí nílùú èkó wa ní lagos state ní island rẹ́sì tó bá fẹ́ mutí ó lọ bí apalọ̀ àbó lọ rẹ́sítọ́rántì ni wọ́n yìí máa mutí káàkiri kò sì sígbó kò sí igbó sìgá gan nìyí ibẹ̀lẹ́ ti lọ fà á ayé five five ibẹ̀lẹ́ ti lọ fà á ìfáà nígbà tá à ń sọ yìí ẹ bá dáwọn ìlú òkè ẹ lè mọ́ra ẹnì kankan kó mọ mutí ní gbogbo abúlé gbogbo ìlú mi wọ́n má ti sọ sìgá ayé ológun àwọn ẹ̀rọ àwọn ológun mọ́ ìnira ológun pọ̀ ìjọba tí wọ́n ti wá ní ìjọba tí yín ti yí dé ẹ wá wò lẹ́nu ẹ wò ó kí ló dúdú ìjọba lè bẹ̀rẹ̀ ọlọ́run ti parí ọ̀rọ̀ fún wa ìnà الله لا يغير ما bí حتى يغير ما yọ̀gá yìí má bí àfọ́sùlì ọlọ́run ní yí yín padà sí tẹ́ ẹ fẹ́ àfi tẹ́ ẹ bá tó yí ara yín padà sí tẹ́ ẹ fẹ́ ẹ wá wò lé mọ́ ah, subhanallah in fact percentage ọ̀dọ́ tó mú mu kú mu tó mú igbó tó mú àwọn gbogbo tó má mú yẹn olóńgbò ipò rúmìrí tán mú áìsì tán mú skúsì tán mú ẹ̀hẹ́ ẹlẹ́lẹ́ oríṣiríṣi bẹ́ẹ̀ jẹ̀má tẹ́bá ro pàṣẹ́ntéèjì wọn ni wọ́n pọ̀ ju àwọn tí òun lọ lọ́dọ̀ ẹwà ẹ̀wọ̀n ẹgbẹ́ ẹgbẹ́ òkùnkùn ẹyẹ ayé àwọn ọ̀dọ́ tó wà ń bẹ̀ wọ́n pọ̀ ju àwọn tí ò sí bẹ̀ lọ ẹni tó lérò fún wà ń bẹ̀ nínú àwọn bá tó pa á tó ah, náà wà ń bẹ̀ ni wà ń bẹ̀ bó ti mọ̀ lọ jẹ́ẹ́jẹ́ jẹ́ẹ́jẹ́ kọ́ tó ṣẹlẹ̀ nìyẹn jẹ̀mọ́ mùsùlùmí tó dá sí pé àwọn tá a jẹ́ òbí a ní ojúṣe tó pọ̀ láti ṣe alákọ̀ọ́kọ́ nínú àwọn ojúṣe wa òun ni wípé bàbá ó gbọ́dọ̀ fún ìyálẹ́tọ̀ rẹ̀ lára tó jẹ́ kí ìyàwó gbọ́n wọn dàrú nìyẹn o bàbá gbogbo àwọn abá lélẹ́ kìí ṣe ọ̀ràn yàn kéèyàn níyàwó kéèyàn sì gbéyàwó kìí ṣe ọ̀ràn yàn o àmọ́ tó bá fi lè mú yàn tá bá fi lè ṣègbéyàwó ó ti di ọ̀ràn yàn káfún lẹ́tọ̀ọ́ ẹ̀ bí ẹ̀ bá lọ́wọ́ ní mari afá ẹ̀ mari ní mi mari lóde mi mari ẹ̀rù ń bà mí mo lè mọ́ lè pófin mo lè mọ́ lè pẹ́tọ́ ọlọ́run tún fún ẹ ládàá lórí tó sọ àmọ́ má fi àìmọ́rì rẹ̀ wọ́n fi ṣe ṣìnà wọ́n fi dá wa lálẹ́ fẹ́ lómi tí ẹ bá wà bẹ́ẹ̀ bóun ní má rí no problem nígbà tí islam ibn mundir rahimahu allah ta'ala nínú ìtura rẹ̀ mọ̀rán tẹ́bọ̀lù ìjùmọ̀ ó ní ẹnu àwọn onímọ̀ ọkọ̀ yìí pé ìwọ tó bá ti mọ̀ wípé o ò ní lè ìyàwó ò ní lè tọ́jú mọ́ ò tilẹ̀ tó fún níyàwó èwo là níyàwó ó fẹ́yàwó ó fara lé òní fún lẹ́tọ̀ọ́ rẹ̀ ó sì lójọ́ inú ẹ̀sìn islam àìmọ́ fún obìnrin lẹ́tọ̀ọ́ òun ló bí àwọn nǹkan míì tó ń ṣẹlẹ̀ láwùjọ láwọn ọ̀bàjẹ́ tó wà láwùjọ tó bá ń ṣẹlẹ̀ níbò mí kò yẹ kó jẹ́ mùsùlùmí torí pé allah subhanahu wa ta'ala ọlọ́run dé ibi la ojúṣe bá lé ilé tí ó ṣe fún yálé ilé ó sì la tìyálé ilé tí ó fún bá lé àtàwọn ojúṣe tó sọ àwọn méjèèjì papọ̀ kámọ́tì ìṣọ ojúṣe tí wọ́n fún àwọn ọmọ ọlọ́dídì ìjẹ̀bù torí ẹ̀ nínú ẹ̀tọ́ táwọn ìyàwó wa tí wọ́n nígbà lọ́wọ́ wa ẹ̀pá nàbí náà sọ fún wa ànàbí ni yàrá sọ̀rọ̀ ṣàbà ó lẹ́yìn ọ̀dọ́kùnrin tẹ́ẹ̀tì níyàwó mọ̀nìsà tó àmì kùmù gba àṣà ẹni bá níkàpá àlìbá àtà ọ̀rọ̀ méjìlá wọn nímọ̀ tún sí àkọ́kọ́ òun ni kí ni alùpàpà tó lè gbóbìnrin lò pọ̀ ẹlẹ́kejì òun náà ni alùmúhùnà anáfakọ̀ ẹni tó lè gbé bùkátà obìnrin tó lè ṣẹ̀tọ́ ìyẹn lọ̀rọ̀ tó lékè ṣẹgbọ́miyé ìyẹn lọ̀rọ̀ tó lékè pé ẹni tó lè wà responsible fún ìyàwó òun ni ṣíkèékèé wọn láti pẹ́yàwó kò tó ẹjọ́ hmm. owó kí ni wọ́n máa ń sọ pé owó ọbẹ̀ àmẹ́ni máa ń sọ pé owó ibẹ̀ hmm. èdè lọ́mí ń débẹ̀ máa ilá lásìpọ̀ káàjẹun àbí mo sì jẹ́rìí àwọn mọ̀mọ́ àwọn ìyá nígbà míì tí lè bá kú torí ní ọmọ ń bọ́ kọ consider bó wọ́n ní báyìí kú bákan náà ni o ẹgbà ilé ẹ̀rọ fẹ́ra lá ẹ̀dà dídé lé ojúranà ẹ̀dà sí ẹ̀fúnpa sí tájẹun ájẹun àárínú ipò ó lè ẹ̀dá kan ṣé owó eléyìí wá lè báwọn àmọ́ owó bẹ̀ <laughs> owó tí ìgbéyàwó tí ó ná kékeré kan owó lé owó náà ẹ mi kà <laughs> ẹ jẹ́ adẹ́rù àwọn tó ṣe ìgbéyàwó arábí sàlọ́lá àrẹ́sàlá ní mọ́ni sàtọ́ àfikún ìbá àfọlẹ̀ ìbùsọ̀ wájì tẹ́ ẹ bá ní kàfá láti lè wọ̀ responsible financially responsible alábìlẹ̀ níyàwó tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ fa ìnáwó àgọ́tò lè bá sọ ọkọ̀ asànfàjì eléyìí ó dáàbò bo ojú yín ẹ̀ lérí ìkúrì bákan náà yóò sì dáàbò bo abẹ́ yín láti fi ṣe tọ́lọ́wọ́ bò fẹ́ àmọ́ ò àmọ́ ẹlẹ́rìí tọ́tí ẹni tí ò bá wá ní kápá ọ̀rọ̀ láti fẹ́ yàwó fàlẹ́ yìí ni sọ àlọ́bì ní kóhun náà fẹ́ àwẹ̀ yóò fẹ́ àwẹ̀ ni yóò mọ̀ gba àwẹ̀ nígbà gbogbo kó gbà léni kó mọ́ gbà lọ́la kó gbà léni kó mọ́ gbà lọ́la tí ò ní sinmi àgbà rọmọdá ni bá dé yóò wà gbódìdí oṣù kan ìyàwó rẹ̀ nu ìyàwó ti ẹnu tí ó mọ̀ ṣe kìí tóun nìkan kódà ẹni ní tóbi níyàwó kan lé tí òbí ti kápá ìyàwó kejì fàálẹ́ yìí kí ni kò sọ wọ́n tó ti fẹ́ méjì tó ti lágbára ẹlẹ́kẹta tó sì wù ọ́ láti ṣe àmọ́ kò ságbára fàyè yìí lè sọ̀rọ̀ wọ́n tó ti fẹ́ mẹ́ta náà tọ̀ tó ti lágbára ìkẹrin fàyè yìí lè sọ̀rọ̀ fàyè láhùn ìjà tábà fi àwẹ̀ fún mẹ́ta tá ní yóò kó wa níjà responsibility masuliya ni marriage bẹ́ẹ̀ ni adùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ ni adún bẹ́ẹ̀ o ìgbéyàwó ó ládùn o àmọ́ ojúṣe ni ojúṣe ni lọ́dọ̀ baálé ilé ojúṣe ni lọ́dọ̀ ìyálé ilé ojúṣe ni lọ́dọ̀ òbí sọ́mọ ojúṣe ni lọ́dọ̀ ọmọ sóbì bó ṣe wà sákúlà nìyẹn torí ẹ̀ àwọn baálé ilé ọdọ ọba ọlọ́run okùn wa o lára ojúṣe wa tá fún ìyàwó wa òun náà ní sàdáàkì bíyàn bá fún ìyàwó sàdáàkì ìyàwó lè fi bẹ̀rẹ̀ business ní dèdè tó bá béèrè bend tó bá béèrè ọlọ́run bá tún lè sá àpàtà fọ́ọ̀tù fún nàlẹ́ ìlà ọlọ́run ọ̀rọ̀ yẹn nígẹ̀ fún wọn islam nìyẹn arúbìn tó lájú pé látara pé ọkọ sàdáàkí tó béèrè ọkọ fún un ó tara ẹ̀ fọ́lé ó tara ẹ̀ business ó ta gold dèdè tó bẹ́ẹ̀ ẹ̀tọ́ wọn ni kódà obìnrin míì náà tí ó béèrè owó tó ẹgbẹ́ tó ń béèrè òun náà ní pé ọkọ mi kọ́ mi sọ́tò fàáfíà mi ìmọ̀ alibáríkà ni alibáríkà ni nígbà tí àwọn èèyàn ń fi kùránì tí ṣe sàdáàkì ilé ilé tòrò ó tùbà àwùjọ tòrò ó tùbà káwárà wọn àfáà kan lénìí àwọn afá tí wọ́n sí rò rí wọn wọ́n ti pààrọ̀ ìròrí ìròrí àwọn táwọn pè ní alimọ̀dì yún òun ni wọ́n ní à ń bọ̀ lórí ẹ̀ láìpẹ́ àwọn màá ní mọ́dà olówó wọ́n fẹ́ gbére sàdáàkì rẹ̀ wọ́n ní kùránì mọ́dà olówó wọ́n fi kùránì àfá àjàmùjàkú ni mọ́sọ̀ lè wọ́n ní obìnrin olè ìbéèrè pé kùránì ni sàdáàkì òun kò lè ìbéèrè pé kọ́pẹ́ kó kásásù fatia kò lè ìbéèrè pé kọ́pẹ́ kókó òun ní kùránì kí ló dé tó fi lè béèrè ní tó bá fẹ́ ni ní tó bá béèrè tó bá wù wọ́n ni ṣé òkè tó bá béèrè owó tó béèrè ẹgbẹ́ tó béèrè kíní ṣe àlùbó ò lè wọ́n ni ká ló sọ fún yín pé tí ọkọ bá fún ìyàwó tí ìyàwó bá béèrè sàdáàkí pé kọ́ mi ní alukùránì ti ní ìmọ̀ tó bá kọ tó bá mọ̀ ò lè dálẹ̀ lórí ilé ni torí ẹ̀ làwọn onímọ̀ wọ́n á pín ìdílé sí ọ̀nà mẹ́ta ilé wọn kò sọ́nà mẹ́ta a ní albeitu arúhí albeitu rúhí òun nílé tó dájú pé àwọn ọmọ nǹkan kan nípa àlámọ̀rí ayé ju ẹ̀sìn nìkan lọ ẹ̀sìn nìkan bó sì mọ̀ sí náà mọ̀ sí náà mọ̀ sí náà mọ̀ sí náà èyí ọ̀rọ̀ wọn ò wọ́rọ̀ ilé ni ìjọsìn ìjọsìn ìjọsìn eléyìí sí nínú islam àwọn tẹ́ẹ̀mọ̀ rélè láàrin wọn wọn làwọn tí wọ́n kọjá là níbi ìlànà súfí àwọn tọ̀díkà lẹ́ẹ̀sì rí ọkọ àtìyàwó wọn làwọn wọ kálùwà lọ ọdún mẹ́wàá kò ní jáde nígbà tí jáde báyìí ìpínlẹ̀ rẹ̀ ní sọ̀gbọ̀lọ̀ irun múnì yìí ó ti bo títí irun gbọ̀n irun etí ó ti bo tojú àwọn àdàbí ẹ bí ẹhàn náà àwọn ní súfí náà máa ń ṣe báwọn ní wọn àwọn náà nìyẹn kí ilé wa kó jẹ́ albeiti aruhi ilé gẹ́gbé ẹ̀sìn nìkan kákínú kákínú kákínú inú àṣàrù inú àṣàrù omi náà láà mú àtúnjẹun nígbà náà ṣiṣẹ́ ilé ìsìlámù kan ẹlẹ́ẹ̀kejì ọ̀nà albeitu lè máa dí albeitu lè máa dí àwọn náà ò ní ìkẹta ṣe pẹ̀lú ẹ̀sìn báwo ni progress development ọjọ́ wájú wọ́n ṣe dùn tí wọ́n lówó àwọn ọmọ máàmù tí wọ́n bí bóòlù lè ṣe jẹ́ medical doctor tó lè jẹ́ engineer tó lè jẹ́ architect ilé ayé bílé ayé ó ṣe rọrùn tí ó rọgbọ ìdáhùn wà fúta nìyẹn àmọ́ pé yẹ kíní kan ẹ̀sìn àwọn òwà áta àwọn ọmọ tó ń jẹ́ sí àwọn ilé náà wà báwọn ẹ̀rẹ́lẹ̀ kẹta òun náà bẹ́ẹ̀ tó fi lè mọ́sùlùmí ilé mùsùlùmí ẹ̀ẹ́dílé mùsùlùmí ilé kan ni jama'a lẹ́yìn almadiyya wa ruhiyya ti islam ilé tó láti gbé ayé wọ́n wà alkiyama kò gbẹ̀yìn wọ́n ń fi ayé wá lókìyama onílé mùsùlùmí ilé tó yẹ kó ní kálukú wa ká jẹ́ nìyẹn ìròyìn tó yẹ kó yẹ kó mọ̀ ọ́ bẹ lórí ìwọ̀n baálé ilé ìyálé ilé àtọmọ ilé nìyẹn ilé wa ilé ìsìláàmù ni àmọ́ wá jẹ́lé ìsìláàmù túmọ̀ sí pé àásọ̀gbà àbí nǹkan kan ṣe pẹ̀lú society rárá unity kan ní society náà làwa náà a ní nǹkan ṣe torí ẹ̀ ọkọ̀ awáṣẹ́ lọ a ṣiṣẹ́ nígboro ọkọ̀ á bá wọn rìn yàn á bá wọn lò ìyàwó náà yóò bá wọn yàn lò àbí á láwọn ẹgbẹ́ wa tá a jọra wa bàbá ń kó wọn tán ṣe ìyàwó àjọ ń ṣe ọkì ìyàwó náà ń tajà òun náà ń lọ òun náà ń bọ̀ a nítorí pétọ̀ a fẹ́ tajà a fẹ́ wáyé ká mẹ́sìn ká gba ẹ̀sìn nù ká pẹ̀sìtì rárá a nítorí wípétọ̀ a fẹ́ ṣẹ̀sìn ayé náà nìyí ká pàtì rárá a mú mọ́ra wọn ni tẹ́sì òfin ní bọ́ sílé ayé òfin rọrùn ìbápẹ̀ ní pẹ́sìlì muslim nìyẹn an ideal muslim hope tí wọ́n pè bẹ́ẹ̀ nìyẹn sírúlé bẹ́ẹ̀ nìyí baálé ilé ọkọ yóò fún ìyàwó sàdáàkì tó bá béèrè ẹlẹ́ẹ̀kejì baálé ilé irú ilé bẹ́ẹ̀ yóò mọ̀ yí pé òun ni alámòjútó ilé ọlọ́ba aláṣọ̀bọ̀ hánà hùwà ní àrìjẹ́ alùpọ̀wọ́ ẹmúna alàdìsá ọlọ́ni ẹ̀rí ẹ̀yìn ọkọ̀ ìgbẹ́sọ́lọ́ ń pè ó àrìjẹ́ kìí ṣe ọkùnrin hmm. torí pé wọ́n kò sí nìkan ní kìwámà kìwámà ni bílé ó ṣe lọ bí ìyàwó ó ṣe máa lólé bí àwọn ọmọ bí wọ́n ṣe máa lólé tí àwọn méjì owó fi wá rí flẹ́ẹ̀tì láwùjọ ọwọ́ ọba lè lé ló wà ọwọ́ ọba lè lé lè lọ́lọ́run ti ní àrìjáàlù kọ̀wàmúnà alẹ́nìsà ọlọ́run ní ẹ̀rí ẹ̀yìn ọkọ ẹ̀yìn láti ṣe kí ni kọ̀wàm láti kọ́ ọmọ ìyàkóhùn ìbẹ̀ ni kọ̀wàm ti lọ kọ̀wàm ò lẹ́yìn tó dá sí pé tí ìyàwó ọlọ́run ò dá obìnrin láti dúró bí wọ́n ó kan àfi tọ́kọ bá mú dúró ní tọ́kọ bá fi lè yẹwọ́ obìnrin ó fẹ́ ṣubú síwájú sẹ́yìn sọ́tún sósì wọ́n èlé ìdádúró ọlọ́pàá ní ẹ̀yìn ìbálẹ̀ ilé ẹ̀yìn ni ẹ máa gbá àwọn ìyàwó yín dúró ẹ mọ̀jẹ̀ wọn ó ṣubú tán bá fẹ́ ṣubú ẹgbẹ́ wọn dìde ìtumọ̀ kan wá nìyẹn ìgbẹ́ pé ojúṣe ìbálẹ̀ ilé òun náà ni láti máa ṣàmójútó àwọn ìyàwó ojúṣe ìbálẹ̀ ilé nìyẹn ìkọ́nú àwọn onímọ̀ wọ́n ní ọ̀rọ̀ ọlọ́run bá aláàsùnmọ́nà wọ́n ti aláyìí yóò máa jẹ́ kó rinlẹ̀ wípé àwọn ọkọ àwọn ni ó máa ṣètò ẹ̀kọ́ síyàwó bìtàdí wọ́tẹ̀bí alhimsi wọ́n síyànà àwọn ni wọ́n mọ̀ ọkọ́ àwọn ìyàwó wọ́n mọ̀ ọkọ́ wọn wọ́n mọ̀ dáàbòbò oníbẹ̀dẹ́ pé ọkọ ní ó wà ní ìyàwó tí ó jẹ ọlọ́ni wàhálà ìmọ̀ olóòdì láhó oríṣi òun wàkísì wa tó nábìlì márùn ọlọ́lẹ́yìn bá lé ilé tí àwọn ìyàwó yìí bímọ ẹ̀yìn yá bá lé ilé ẹ̀yìn lé pèsè ẹ́ pèsè gígẹ múmu ibi tí àwọ wọ̀ ibi tí ó gbé ẹ̀yìn lẹ́ pèsè fún wọn lára ẹ̀tọ́ táwọn ìyàwó wa nígbà lọ́wọ́ wa nìyẹn àpadà sí nímọ̀dé bá ní táàpù náà sọ yí pé ìwọ ìyàwó mi ìwọ sanwó yàrá kan kémi náà sanwó yàrá kan ọlọ́mọdé kélé iṣẹ́ ìṣíwájú náà báàlẹ̀ ilé ní ògbè torí pé àbọ̀sọ pé kíyàwó ẹ̀ kó náà gbowó yàrá kan kí wọn náà gbowó yàrá kan eléyìí ó mọ́ bẹ́ẹ̀ nígbà ní ẹni tí ò yẹ kó kọrun sí yóò kọrun sí kò sì ní sọ fún ọ ìgbàlóbìnrin yìí yóò mọ rántí ẹni tó kó fẹ́fẹ́ pé tó fẹ́ ọ láyé social media akọ̀tẹ̀sẹ̀ ni a ẹ̀yìn tí ẹ mọ yẹn mọ́ <laughs> wọ́n ṣe sójà ìsọ́lẹ̀ ìṣe sójà náà ojú ló ti mọ ni kò lóun mọ ni mọ́ kó wá ní báyìí ẹbí tó mẹ́ta àwọn fámìlì yìí ń kọ́ ó da ẹ̀jẹ̀ tí fún wa ní nǹkan àwẹ̀ báwọn ni màá fẹ́ ní nǹkan yẹn tẹ́ ẹ̀rù yẹn tẹ́ ẹ̀kọ́ ẹ̀rù mo ní tàlẹ́ǹtì kan ni ọkọ mi ní ìsokòsó lọ́wọ́ bẹ́ẹ̀ lè ṣe àfíìsì mi nìkan tọkọ tó ti gbọ́dọ̀ gbọ́ ibi tá aburú ti ń bẹ̀rẹ̀ nìyẹn hmm. àwọn mi ò bá ti rí wọn jù bẹ́ẹ̀ lọ òmí ò bá tiẹ̀ débi tí ò fi fẹnu ròyìn torí ẹ̀ baálé ilé ló pòfáìtì ilé tíyàwó pé bẹ́ẹ̀ ni bèlìmàrú lágbára bá ti wà bẹ́ẹ̀ náà ni tí ó jẹ bẹ́ẹ̀ náà ni tí ó mọ̀ àwọn ló pòfáìtì rẹ̀ jẹ̀mọ́ bẹ́ẹ̀ náà nínú ojúṣe baálé ilé òun ni kó mójútó ẹ̀sìn ìyàwó rẹ̀ ẹ̀sìn ìyàwó ẹ̀ ìbìkẹ̀ sí ìrọ̀hìmọ̀ ọlọ́run tààlà ìgbà tó ń kọ́mẹ́ǹtì lórí àyà yìí ọ̀tọ́lọ́ba àrùjálù kọ̀ọ̀bù amúnà alẹ́nìsà ó ní adult ọpọtẹ́ rí ẹ̀ nìyí kẹ̀bírù wà òun là gba obìnrin àgbà ìyàwó òun ni bá lè lé wàmúdà bírù òun ló ń ṣe ètò ìyàwó òun ló ń darí ẹ̀ òun ló ní control lọ́wọ́ wà mú kọ wímù ha ìdá èrè wájẹt òun ni ó gbéyàwó dúró tí ìyàwó bá fẹ́ fẹsẹ̀ kọ torí ẹ gbogbo ìyàwó tọkọ rẹ bá fẹ́ smẹsmẹ afẹ́ máa yẹ sà ó yẹ kẹ́ máa pamí láti nà ó yẹ ẹ má àwọn obìnrin ní fẹ́ sọ lẹ́yìn ó sì yẹ kí wọ́n sọ torí lára ẹ̀ ní kẹgbà lọ́wọ́ àwọn ọkọ̀ yín nù ẹ̀dá fẹ̀yìn lẹ̀ ẹ̀yí bá lè lé ọkùnrin ṣe díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ kò sí ẹ̀ nínú ìsìlámù ọkùnrin baálé ilé ọkọ ní ẹ ìwọ ni dírẹ́fà ìwọ ni dírẹ́fà bẹ́ẹ̀ ni ìwọ lólórí ilé ìwọ ni baálé ìwọ ni president ìwọ ni gọ́vnà nínú ilé rẹ̀ wọ́n jẹ́ kí ìyàwó rẹ̀ kó gbà sí ẹ̀sìn níbi níná níbi ìpèsè níbi ọ̀rọ̀ ilé níbi ìdarí ilé níbi ìdarí obìnrin torí ẹ̀ wẹ́rẹ́ kọ́ ló bá dé nígbà míì wàá ní soja face soldier face nígbà míì wàá ní ẹ́ <laughs> wàá ní ní ìṣó sójà wàá lébò míì ókè alcohol sunday sunday àbí alcohol bàtà alcohol wà fáwọn obìnrin ládùúgbò wa yìí síyàwó ẹ̀ lọ ẹ̀mí sọ fún ọ ìmẹ̀jẹ̀ ẹlẹ́gbẹ́ ọkọ̀ ọkùnrin mọ̀ sọ́bà <laughs> ìyàwó yóò bá ní ẹ̀ kó sọ́mú ìgbà ìmọ̀ tó ṣe ẹ̀dẹ̀ jẹ́pọ̀ ẹ̀dẹ̀ jẹ́pọ̀ irú yìí nìyí tí àwọn bá délé tí ò sóúnjẹ ńlé gbogbo àwọn mọ̀lẹ́bí méjèèjì ló gbẹ̀gbọ́ subhanallah oníkẹ́yàwó ẹ̀ lọ sí lẹ́kṣọ̀ kò lọ o sì bá ńlé o sì bóúnjẹ ńlé kò yẹ kó jó jẹun ó yẹ kó jẹ́ gbọ́mọ̀ rẹ̀ pé eléyìí tó sọ yìí ó fẹ́ gba ẹ kọ̀ǹtró tọ́lọ̀ ń gbélé ẹ lọ́wọ́ ó fẹ́ gbà lọ́rọ̀ rẹ̀ èyí ṣe sù ẹ̀ sù ẹ̀ lórí ìkan báyìí jẹ́ kó mọ̀ pé kó má bo oúnjẹ ńlé ó tẹ ẹ lọ́rùn ju wípé ogbó oúnjẹ ńlé kò lọ sálùkọ̀ lọ́kọ̀ lọ sí wàásì rẹ̀ torí ìtàn bá gbọ́ ní wàásì lẹ́kọ̀ọ́ nímọ̀ lóye òun ni wọ́n fi tọ́ka fámìlì rẹ̀ nígboro wọ́n á gbé wọn bá lélẹ̀ wọ́n á ṣe sùẹ̀sùẹ̀ sùẹ̀sùẹ̀ oríṣu ẹ̀sùn ẹ̀ náà ló fẹ́ níyàwó kejì mọ́tẹ̀wó èyí ṣe ìṣù ẹ̀sùn ẹ̀ àrìjẹ́lù kọ̀wàmún àlàmìsà ẹ̀sọ̀ bukéwì yẹn dáadáa kọ̀wàmún kọ̀wàmún obìnrin èjú ò wọ́n èjú obìnrin máa ń fẹ́ ṣubú ni ọlọ́ọ̀lẹ́ ìgbọ́dọ̀ gbà kan ṣubú ṣubú ló wá dé tó ọ̀dọ̀ wá jẹ́ baálé ilé tóbìnrin ń bẹ lọ́dọ̀ rẹ̀ lẹ́yìn tó kàn sí àpò rẹ̀ sí ilé àpò gàrí àpò ẹ̀wà ìyókù ó ti tán áá

olóyè sì ní bàbá eléte jẹmọ́ tí ìbá ní ìníyàwó méjì ó lè mọ́ sí kéda wọn jàdá o ẹgbẹ́ ìgbà àfáà kan mọ́ sọ pé oníyàwó kan ó ní brain àmọ́ kò ní sense <laughs> àwọn tó wá ti níyàwó méjì báyìí yes ó ní sense <laughs> àwọn oníyàwó kan wọ́n ni mọ́ bínú and that's the reality oníyàwó kan ní break ò ní sense torí pé àwọn kọ̀ǹpútà tó lọ́n fún wa kí ló fẹ́ lò pẹ̀lú ẹ̀ ó face any challenge so ọpọlọ ìyàwó rẹ̀ ló ń lò àmọ́ tó bá níyàwó kejì wá lọ́pọlọ títí ẹ kéde èbò àdámọ́ ọmọ nìyẹn nìyẹn wọ́n fi dá wa ni so ọkùnrin ọlọ́run dá wa ló ní làákàyè ló lóye ọlọ́run dáhùn obìnrin onílàáká olóyè àmọ́ kò tó àwọn ọkùnrin ní tí òfin tó ni wípé nǹkan pè ní ète ọlọ́run fóbìnrin ọkùnrin ò lédìí ọkùnrin ò lédìí àmọ́ òye ní bàbá ète kẹ́ni bíi tẹ́lẹ̀ tí wọ́n ti fẹ́ dèké ọdún mẹ́wàá olóye oríṣiríṣi tó wáyé náà ló ti rí pé mo ti rí tó ń ṣe <laughs> mo ti rí tó pílánì yóò ti rí láti mọ̀ pé gẹ́tàn ṣẹlẹ̀ torí ẹ̀ làákà ìtọ́lọ́run fún wa àti òye tó fún wa nì ọlọ́run fẹ́ ká lò ó ká fi tọ́jú àwọn obìnrin ká fi ṣàmójútó wọn wọn ni wà bí ma alzamahullahu ta'ala min infaq aliya ọlọ́run sì ní ká náwó lé wọn lórí fàdálẹ̀ sí àlàáyà alamaani àdóhùnmá táwọn táwọn jẹ́ bá lé ilé káyọ̀ mọ̀ pé àwa la níṣẹ́ tó pọ̀ jù láti ṣe tá bá fẹ́ káwùjọ kó tó rò tó ráwa lákàn tó lé ọ̀kan nù ká mọ̀ pẹ̀lú rí eléyìí ẹ̀rẹ́ lẹ́ẹ̀kejì àwọn obìnrin wọ́n ní ẹ̀tọ́ táwọn náà fún ọkọ bẹ́ẹ̀ni ẹ̀tọ́ tí ó fọ́kọ́ pọ̀ o àmẹ́yìn tó tóbi jù tó gbé gbogbo ẹ̀tọ́ tó gbé èrù tó gbé dání ẹyọ kan náà ni òun náà ni àtọ́ à àtọ́ àti bí máa rò gbogbo ìyàwó ilé tẹ́ ẹ bá fẹ́ kí ilé fámílì kó tòrò kó túba tẹ́ ẹ sì fẹ́ kí ntọ́lọ̀ bá fún yín lọ́mọ kó yàn kó sàn kó yege kó jọmọ lálùbáríkà kó jọmọ tó fẹ́ àwùjọ sí ẹ fún ọkùnrin ní àtọ́ àtúlùmọ̀ àtọ́ àtú àlùmọ̀kọ́ ìyàdá sí bẹ̀lẹ̀ màálù ẹ fún àwọn ọkùnrin ẹ gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu láì sí bẹ́ẹ̀ tó ń ṣe lọ́wọ́ ìyẹn lọ́pọ̀lọpọ̀ obìnrin ò gbọ́yé tọ́mádìkẹ́ gbọ́rọ̀ sọpọ lẹ́nu wọn ò sọ yí pé tọkọ bá ní á bóyá mo tìjú kó lọ kí zúrì mo tìjú kó bẹ̀rẹ̀ ramadan bẹ́ẹ̀ lọ bẹ̀rẹ̀ kó jẹ sáré kó bẹ̀rẹ̀ torí pé lè dá ń sọ yìí kó tó délé ọkọ olóní gbà àwẹ̀ kó tó délé ọkọ olóní gbé ní wákàtí márààrún kèé ṣe bíi ọkọ rẹ̀ rán ẹ létí ọ̀ràn yan lọ́hùn tó ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ eléyìí nǹkan àbí ọkọ rẹ̀ ó ń pè sákèésí ọ̀ràn yan súnà eléyìí nǹkan àní tọkọ fẹ́ gangan tọkọ fẹ́ tọ́lọ́run ò sọ pé kò dáa àbó dáa ànábì ò sọ pé kò dáa àbó dáa ọlọ́run àtànábì dákẹ́ lórí ẹ̀ ọkọ rẹ̀ wá ní ibi tí mo gbẹ́sẹ̀ lélẹ́lẹ́yìí sórí tọkọ bá sọ òun ni fáínà gbogbo ìyá wa ẹ̀dàkùn èdè dáṣọ yìí ó pàtàkì púpọ̀ ṣẹ̀rí tẹ bá rí ọmọ tí kìí gbọ́ ọmọ tẹ rí lára rẹ̀ pé kìí sábà ọmọ ẹni wà pàǹlẹ̀ àbọ́mọ ọmọ tó rántí pé táwọn àgbàlagbà bá bá sọ̀rọ̀ nígboro kìí gbọ́ torí ẹ̀ náà ni àwọn ẹ̀ náà mọ̀ pé ilé ni wọ́n fi máa ń ran sílé wọ́n ní ẹ̀ẹ́dọ́ ẹ̀kọ́ tó bá nírù mi ni èyí bọ̀ sọ̀rọ̀ kó mọ́tọ̀ ojú ẹ̀ ẹ̀yin màmá ẹ gbọ́dọ̀ sọ̀tọ̀ lẹ́nu ẹ tẹ̀ láṣẹ ọkọ yín ẹ kò fi ọkọ yín má ohun ọkọ bá fẹ́ ọ̀ràn yẹn ní kẹ́ ẹ bá fẹ́ ohun ọkọ ò bá fẹ́ ọ̀ràn yẹn ní kẹ́ ẹ bá lò pẹ̀lú bó ṣe wù ú lókùngbà tí ò bá ti mú yín kọlù fi ọmọ. arábìnrin tó jáde kúrò nílá ìgbà yẹn dá àbí arábìnrin tó jáde kúrò nílá ìgbà yẹn dá àrẹ́bìsọ yá dúpẹ́ tọ̀ nígbà wọn bá tó ní ìkómọ ìyàwó wọn ń bọ̀ wá wà ní gbangba ìgbà ẹni wà wọ sọ́ọ̀sì ṣùgbọ́n nínú kọ́ńpáǹdì ni kí wọ́n gba létí ẹsẹ̀ ní máa ń sílẹ̀ ọkọ̀ sì ti sọ ọkọ̀ sì ti wí ọkọ̀ sì ti wí ẹ mọ̀ pé ọmọ yóò láàrin ọmọ yóò kọ̀ jẹ̀mọ́ ọmọ yóò kọ̀ nǹkan láàrin ìjọ láàrin ẹni tó bá dọjọ́ alùkúdù wà tó lásánà àwòkọ́ṣe dáadáa lòbí máa ń jẹ́ fọ́mọ ọmọ bí o ní á ah, láti gbà tí mo ti pọ́jú mọ bàbá mi màmá mi á ní ìrírí kí wọ́n jà mí láti gbà tí mo pọ́jú mọ òbí mi ní ìrírí kí màmá mi kí wọ́n gbójú òkè bá bàbá mi sọ̀rọ̀ yìí bàbá mi ò pa wọ́n láṣẹ rí kán wá láwọn ò ṣe á ah, ní ìrírí ẹ̀sọ̀ fún mi irú òye làákà ìwo lọmọ yẹn fẹ́ ní àmọ́mọ́ tó rántí pẹ́tọ̀ bàbá sọ ìyá gbà ni bàbá dákẹ́ ìyá kọ̀ sínú ni kò sí àfítà bá gbíjọ ẹ̀kan lọ́lọ́gùn tàbá ipẹ́ ẹ̀kan lábá bí ó súnmọ́ kẹ́ẹ̀kan ẹni kọ́lọ̀n kó sàánú wa kó wúwa bàbá kó mọ̀ mú ti yà àmọ́ tàbá gbíjọ ẹ̀kan lọ ọlọ́run ó ṣe déédéé èyí tí ó bá yà lọ yóò wà èyí tí ó bá àbá lọ yóò wà méjèèjì náà nìyí àwùjọ náà lẹ́ẹ̀kì rí ìlú ẹ̀kọ́ torí ẹ̀rọ dọ̀bọ̀ wa ẹ̀yìn àwa ẹ má jà fojú kéré ẹ̀ o bó bá lówó dọkọ rẹ lọ ó yẹ sọkọ o ó sì lè dọkọ bẹ́ẹ̀ ọkọ rẹ ó rẹ́ǹtì lé ìwọ ìwọ dogbólé ọ̀dọ̀ àbá rẹ àbí bọ̀dá rẹ kan fún ẹ lówó ọkọ̀ ẹ sì yẹ̀ǹda kó kọ́lé kó kọ́lé ó yẹ sọkọ ó sì lè dọkọ láíláí ìfáàná fi lè wà lùdánná rẹ abẹ́ ìgísẹ̀ ọkọ rẹ̀ tó jẹ́ tálíkà nì ń ló wà bẹ́ẹ̀ bá gbóbìn bá fẹ́ wà lìjẹ́ náà àtọ ọ̀dọ̀ ọkọ ni o ọ̀dọ̀ ọkọ lẹ́ńtrance tó bá sílẹ̀kùn ní bí ò sílẹ̀kùn ò lè wọlé ìyí tí ó fi wá sílẹ̀kùn fún ọ òun ni kéde lẹ́yìn tó ti ní mẹ́ni tó ti kínu tó ṣe gbogbo ẹ̀ ó wà tẹ̀lé àṣẹ ọkàn anábíwá muhammad sallallahu alayhi wa sallam ẹ̀rọ ìyá wa ṣe àròbí allah ta'ala ó ní obìnrin

máa wo condition fi bọ́pọ̀ ẹ lò ó gbọ́ mi yé wọ́n rò pé kò sówó lọ́wọ́ ẹ̀ mọ́ kò máa wá mí sí èyí kò ń jáde láì gbàyọ̀ǹda kò ń ṣe àwọn kan fọ́ní fọ́ní sí àwọn kan ń ẹ̀hẹ́n má ṣe bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin àìtẹ̀ láti ọkọ̀ wọn láì kò dà ọ́ ìtọ́lọ̀ ń fi ròyìn obìnrin rere nínú alukùrhánì ọlọ́ọ̀ni fasọ́ọ̀lì hàtù ọlọ́ọ̀ni ẹ̀rọ àwọn obìnrin rere àwọn ìyàwó rere ìyàwó ọmọlúwàbí ṣá fẹ́ jẹ́ bẹ́ẹ̀ àbá fẹ́ jẹ́ bẹ́ẹ̀ ọkọ ni wọ́n fẹ́ sí ìyàwó àwọn ìyàwó àwọn ìyá ni mo bì ṣá fẹ́ jẹ́ bàbá fẹ́ jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ṣe yí bẹ́ẹ̀ ẹ máa gbọ́n tọ́lọ́run sọ ọlọ́run ní pàṣọ́ọ̀lì ààtù ọlọ́run ní ẹ̀rí àwọn obìnrin rẹ̀ ìyàwó rẹ̀ ọ̀nìtàtún àfẹ̀mọ́tún ìlọ́gbẹ́ ìmọ̀ àfẹ̀dọ̀gbọ̀n wọ́n jẹ́ obìnrin kọ́ ní tààtù abdullahi bin abbas rọ̀dí ọgbọ́n kúta aláàánihùn ó ní ìtumẹ̀ ni mo ti hàtùn lé àdíwájì hìmù wọ́n a mọ́ gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu wọ́n a gbọ́ yé nínú ẹ́ mo ń bẹ̀rẹ̀ wáyé o ẹ̀yà wa ni mo ń bí o kí wọ́n fi ìbéèrè kan tì í táwọn bá lé lé yín bá sọ pé kẹ ẹ máa ń lo fóònù mọ́ tẹ́ tẹ̀lé abẹ́ ẹ̀ ní tẹ̀lé. ọ̀pọ̀ tírì ni ẹ. pẹ̀sọ̀ la. ìyẹn jogun ìránì lọ. ẹ dákun ẹnìkan tó lè dá mi lóhùn tẹ́ tẹ̀lé abẹ́ ẹ̀ ní tẹ̀lé. Ah, ah ẹ bá tẹ̀lé gẹ̀zákùmù lọ́wọ́ sáìrà ẹ fi yún lẹ̀ ọkọ̀ tó fẹ́ yín ọmọ bíi wọ́n gbùgbà tó fi pè yín torí pé lára nǹkan tí ó ń dàwùjọ ọrú society ìlú tó ń lé ń fà fóònù jẹ́ kan hmm. social media mobile phone internet íńtánẹ́ẹ̀tì bẹ̀rẹ̀ ní around bíi nineteen fifty four amẹ́ríkà lọ́kọ́ gbé íńtánẹ́ẹ̀tì wá nígbà fóònù jẹ́ tí fóònù jẹ́ fóònù tí kọ̀ǹpútà jẹ́ kọ̀ǹpútà kò tí sí íńtánẹ́ẹ̀tì gbà àwọn gbà tó dé gan bíi around nineteen fifty four lamẹ́ríkà bẹ̀rẹ̀ íńtánẹ́ẹ̀tì àgbègbè yẹn ní wàhálà àti bẹ̀rẹ̀ jẹ̀mọ́ subhanallah ní tóbìnrin ní obìnrin ní respect tóbìnrin ní fún fóònù tó bá fún ọkọ rẹ̀ nídàájì ilé owó tó hmm. wà lọ́wọ́ ọkùnrin náà bẹ́ẹ̀ o wà bẹ́ẹ̀ o àmọ́ wọ́n ní ẹnu ọmọ kò gba máa mi ẹjọ́ kù dáadáa hmm. ẹnu ìyàwó lẹ́kùngbà pé baálé ilé mi ẹ mọ́ lò fóònù mọ́ ìyàwó lẹ́kì ìfọ̀fọ́ láṣẹ wọ́n mọ̀ bí ẹni pé tí ò jẹun mọ́ hmm bóyá náà jẹ́ nìyẹn àwọn tí ó ń pè àwọn kọ́sọ́mà ẹ̀ẹ́n tí ò jẹun mọ́ <laughs> kódà gómìnà lówó tí ò jẹun mọ́ àti ń jẹun ó kò gẹ́gẹ́ lè ríṣẹ́ ẹ̀ táàfi ń jẹun àmọ́ ẹnu ọkọ̀ ó gba kó sọ fún ìyàwó ẹ̀ pé mi ìfẹ́ kó lo fóònù yes èyí tí wàá lò èmi máa ń wọ́ fún ẹ èyí tí máa ń sọ ọjà ọ̀hún àbí ìtí máa ń wé láwà níhù tàná sọ bẹ́ẹ̀ ìdígá pípé náà ni obìnrin mélòó ló lè gbọ́dọ̀ sọ̀pọ̀lẹ́ lórí eléyìí àṣẹ ọkọ sì ní tóbìnrin tó sọ fún ìyàwó pé mi ìfẹ́ kò ló kó owó fẹ́ náà nìyẹn nílẹ̀ islam ṣe pé òun lè sọ pé à kí má lo fóònù ṣe ẹ̀ ní jẹun mọ́ ìbéèrè ni pé ókè ìwọ ló fi ẹ̀ ń bọ́kọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìtàn ah, ti dàrú síwájú fóònù torí ẹ̀ báwọn ọkùnrin yìí pín ní kí wọ́n gbà lọ́wọ́ yíkẹ́ mọ́ lòun àmọ́ ìwọ ọkọ ẹ̀tọ́ ọkọ àṣẹ ọkọ ẹgbẹ́ e lórí fóònù fóònù kéré yóò bà nǹkan jẹ́ yóò lọ àìmọye ilé ilé súnà tó ti tú látara fóònù social media látara mobile phone ìbẹ̀lọ orígun lọ tiktok ìbẹ̀lọ ìbẹ̀lọ ìbẹ̀lọ ìbẹ̀lọ ẹ̀dàpọ̀ ẹ̀ sọ fún mi ìyàwó ilé tó ń ṣe live streaming nílé táwọn ọmọ sì wà ń bẹ̀ ìyàwó ilé tẹ́lẹ́pẹ́tọ̀ onáà lóṣù mídíà ẹ̀kọ́ ló fẹ́ káwọn ọmọ. gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ni ó dìde àkíyèsí jama mùsùlùmí torí ẹ̀ àṣẹ ọkọ ó pàtàkì fún àwa tá a jẹ́ ìyàwó ilé a gbọ́dọ̀ mójútó so lábẹ́ lẹ́yìn ẹ̀ wá rà wá méjèèjì baálé ilé àti ìyálé ilé ọlọ́mọ aláṣùmáhánà wa ta'ala ó fẹ́ ká jẹ́ alùkúdùwọ́tú alìhásánà wọ̀lọ́sùwọ́tú sọ̀lìhà ká jẹ́ àríkọ́sí dáadáa fáwọn ọmọ wa ká jẹ́ àwòkọ́sí fún wọn ká jẹ́ àwòkẹ́kọ̀ọ́ fáwọn ọmọ wọn lẹ́sìn iwájú onítẹ̀yìn máa ń wò sáré torí ẹ̀ ló gbà sí pé báwa bá ṣe bára wa lò ní ọkọ̀ láya òun ni ó dìtámì báwọn ọmọ wa bí wọ́n ṣe rí obìnrin ní kéèké tọkọ ẹ̀tì níyàwó kejì báyìí ọmọlúwàbí ni ó ló mà tọ́kọ́ o lẹ́yìn kọ̀ọ̀kan wá o nígbàkọ́ sí níyàwó kejì báyìí ó ti bẹ̀ẹ̀ sí ní da gbogbo ẹ̀rú ọmọ sì ń ba lọ́wọ́ rẹ̀ ó ṣe ń da gbogbo ẹ̀rú ọmọ sì ń ba lọ́wọ́ ẹ̀ ọmọ rẹ̀ lọ́kùnrin lóbìnrin ó sì kí ló dé sọ́kọ́ wọ́n ó ṣe irú ẹ̀ fún ẹ́ tààrà òníká abẹ́rẹ́ òbí adábá ti náà obìnrin tó ń lò jáàbù tó ń lò nìkan ọ̀rọ̀ pẹ́ tọ́mọ́ sọ ilẹ̀ yorùbá pé òòṣàjẹ́ pé méjì obìnrin ò sí a máa ń sọ fún wọn nígbà tá àti ìmárì pé ọlọ́pẹ́ ẹjọ́ ló ṣàrí hmm. tábà ti ní àwọn obìnrin tí wọ́n tó ní súnà yìí kí hmm. ẹ mọ̀ pé irúmọlẹ̀ jẹ́ pé mẹ́rin obìnrin wà àti <laughs> àṣekídé ní kò rí ìta bọ́rọ̀ ilé gan nìyí ẹlẹ́bí lè ẹ̀ tá àfá agbádùn máa sí àmẹ́lẹ́ ìjẹ́ sọ ìmọ̀ ìgbádùn ìmọ̀ mọ́bìnú ìwọ náà kọ́ ìní mọ́ nìdí lára rẹ̀ rí wọ́lọ́ì tí ó máa tẹ ìtawá lára kó mọ́ pọ̀ kò sóbìnrin ọlọ́run ò dá ká máa rántí pé ọkọ̀ òṣè tọ́lọ́wọ́ bò fẹ́ wù ká sì máa rántí pé ọlọ́wọ́ béèrè lọ́wọ́ wa eléyìí máa jẹ́ kí tara ẹni kó dínú àìjẹ́ bẹ́ẹ̀ tá a bá ti dijú yányànyán ìdá àti ń tó bọ̀ láti ogún ọdún méjìdínlógún ìyá máa fọwọ́ ara rẹ̀ bàjẹ́ a ti rí bẹ́ẹ̀ tó dá pé obìnrin ìyàwó oléyẹ gan ló dà lámọ̀ ní ìgbéyàwó ẹ̀ ló dà nípa tọkọ níyàwó kejì ó sì torí ẹ̀ kókó ilé ọkọ̀ ó wá fa àwọn ọmọ sílẹ̀ èmi ìmúyàwó lọ ó máa ọmọ lọ àwọn ọmọ nìyí ẹ mọ̀ ọwọ́ méjì à ń fọwọ́ méjì wẹ́wọ́ gan kèé mọ́ káàsọ bọ́wọ́ kan ọmọ ni ó padà tẹ́lẹ̀ ọmọ ni ó padà hàn lára ẹ̀ torí ẹ̀ ó dọwọ́ wa o so ká jẹ́ àdíkọ̀sí dáadáa lára àwọn ọmọ ẹ rí àwọn ọmọ kò sí ọmọ kan téèyàn máa ń bí táà ibi ire gbogbo ọmọ tá a bá bí abíire ni ànábì ló sọ bẹ́ẹ̀ fún wọ́n sọlọ́mọ́ àwọn àlejò sọlọ́ onímọ̀mí mòlúùdì yóò lẹ́dọ̀ ilẹ̀ alálẹ́fẹ̀tọ̀rọ̀ kò sí ọmọ tí wọ́n á bí àdúgbò jẹ́ mùsùlùmí ọmọlúwàbí òun ni ó mú wáyé ìmọ̀ àbáwáhùn yóò hàwìdá ni àwọn ìnà sọ́ọ́ ni àwọn ìmọ̀ jìsà àmáwọn òbí rẹ̀ bàbá àtìyá rẹ̀ àwọn náà máa dàrẹ́kìtì ọjọ́ iwájú àwọn ọmọ yẹn tí tí ń bẹ lára wọn bájá sí wípé yẹ̀wúdí òun ni wọ́n wọ́n sọmọ náà di yẹ̀wúdí tó bá pé ni wọ́n wọ́n sọmọ náà di nàṣọ́rá tó bá pé tọ̀ ológun ni wọ́n wọ́n sọmọ náà ológun torí náà wọ́n lẹ́ni bá bí ni òun là máa jọ but alhamdulillah nígbà tó wá dé ní súnà ọmọ tá a bí tó mú sùláàbù wáyé ẹ̀rí wípé ọ̀nà àti ràn án lọ́wọ́ ọlọ́run ti pèsè ẹ̀ fún àbáta jẹ́ òbí so torí ìdí eléyìí ló dájú pé àkíyèsí tó pọ̀ á ṣe àwọn ọmọ wa ká máa rántí ọlọ́ba aláṣọ̀bọ̀hánà fún wa wa nínú kẹrì ọlọ́ba bá ní yá ọlọ́lẹ́yìn onígbàgbọ́ òdodo kú àwọn ọlọ́run ni ẹ̀la ara yín ẹ̀ṣọ́ ara yín ẹ̀dáàbòbò ẹ̀mí ara yín wàhálíkùn nàrọ̀ àti ẹ̀mí àwọn ará alé yín àwọn ìyàwó àwọn ọmọ ọlọ́run ni ẹ̀là wọ́n náàrọ̀ kúrò níbi ìyá ọlọ́mọba wàkúndù wa nọ́ọ̀sù wọlé ìjárọ̀ tó dá sí pé àwọn èèyàn tí wọ́n ṣe lọ́hùn àti àwọn òkúta tán ti ń ṣe lọ́hùn òun lọ́wọ́n ó fi kóná nígbà náà àléyàmọ́lá ìjẹtùmí láàdùn ṣìdá àwọn mọ̀lẹ́kọ̀ ọlọ́run tí wọ́n nípa tí wọ́n lé àwọn ni wọ́n ń ṣọ́ iná náà láyà àṣúná lọ́hàmọ́ àmọ́rọ̀ ọmọ yẹn pọ̀lú nàmọ̀ ìmọ̀rún òun ọlọ́run bá pa láti kí wọ́n ṣe náà máa ń ṣe òun ọlọ́run bá ní ká má ṣe bo láti wá ṣọ́ ó ní àfáwà alì radiyallahu ta'ala an ti ní ìtumọ̀ rẹ̀ ní alèmọ́wọ́ wà àdìbòwò alèmọ́wọ́ olúmọ̀dé wà àdìbòwò àdábàlì ìsàlẹ̀yà ká fún wọn ní mímọ̀ ká fún wọn lẹ́kọ̀ọ́ ìsìláàmù fẹ́ táàbà fọ́mọ lẹ́kọ̀ọ́ kìí sígbà tábá tó bí mọ́ra tó máa ń fọ́mọ lẹ́kọ̀ọ́ àti máa ń fún ọmọ lẹ́kọ̀ọ́ ká tó níyàwó nígbà náà ti dáwà láti mọ pètò ẹ̀kọ́ ìyẹn ló mú wa ká wá obìnrin tó lẹ́kọ̀ọ́ láfẹ̀ẹ́ láì fi wo obìnrin ẹ̀ ó rẹwà ẹ̀ ó pupa ẹ̀ ó lówó àwọn lẹ́yìn náà kò sábúrú mẹ́ o àmọ́ lẹ́yìn tó bá lẹ́sìn ni là máa ń pọ̀ sí àwọn kan wọ̀nyí. a kò mọ̀ pé àdánwò ta ní áfíríkà nìyẹn àwọn ará áfíríkà dúdú pupa làdánwò fi ti wa àwọn èèbó àwọn pupa dúdú làdánwò fi ti wọn bẹ́ẹ̀ ṣe wọ́n lé pupa káàkiri ní pé ah, àfà condition twenty mo kàkálẹ̀ àti ah, wá rí nineteen ni ìdílé ah, ìfọ́bìnrin ó kẹyọ kan ẹ̀rọ olúwàkù kò pupa ó lẹ́sìn ìrọ́lọ́mọlúwàbí kò pupa bóyẹ̀ ti dájọ́ òfin wa láfíríkà nílùú èkó dúdú ni àdáwò òfin wọn pupa dúdú àwọ̀ kọ́ ni tí ẹ̀ máa ń wò lára obìnrin ẹ̀ẹ́n tá a máa kọ́kọ́ wò òun lẹ̀sìn yẹn là máa ń gbọ́lá fún fáàdì fáàdì bá ti dín nìyẹn irú obìnrin bẹ́ẹ̀ gbogbo tó bá bí fún ni lọ́mọ jẹ̀mọ́ wọ́n á yàn wọ́n á yanjú kódà yóò fún ni nífọ̀kànbalẹ̀ ọmọ ẹlẹ́sìn ọmọ oníwà ló bí fún ni torí ṣe eléyìí tó dọwọ́ wa àwọn abáálé ilé àwọn ìyálé ilé á la àwọn ọmọ wa kúrò níbi iná á kọ̀ wọn lẹ́kọ̀ọ́ á kọ̀ wọn ní mímọ̀ jẹ̀mọ́ torí dájú pé ká tó níyàwó láti mọ pèpè ẹ̀ kalẹ̀ ká tó lọ́kọ láti mọ pèpè ẹ̀ kalẹ̀ láàkan ní lọ fẹ́ somebody láti lọ fẹ́ anybody èèyàn la fẹ́ ẹlẹ́sìn la fẹ́ ọmọlúàbí lọ́kùnrin la fẹ́ ẹlẹ́sìn la fẹ́ ọmọlúàbí lóbìnrin òun la fẹ́ gbogbo eléyìí à ń pètò ọmọ wa kalẹ̀ nìyẹn tọ́lọ̀ bá fún wa lọ́mọ náà èyí tá a fi kọ́ láti rèé ẹ̀kọ́ ẹ̀sìn ńbẹ̀ torí ẹ̀ ìgbà tí wọ́n bá ti wà nílò yín lóbi máa ń kẹ́kọ̀ọ́ ìsìláàmù nìyẹn o ìtàwọn èèbó gbé kalẹ̀ ó ní dánpè ní ẹgbẹ́ tẹ́lẹ̀ kò sí dánpè náà túṣù primary secondary university ìgbọ́nà tó yá orí wọn pé à ah, irọ́ o àwọn ọmọ kan wà tàbí tí wọ́n sẹ́yìn níbi ètò ẹ̀kọ́ o bẹ́ẹ̀ sì nínú ìsìláàmù sì nìyí ìsìláàmù kọ́ àmùsùn lẹ́kọ̀ọ́ yẹn tipẹ́tipẹ́ tipẹ́tipẹ́ ni ẹ fi mọ́ sọ lẹ́yìn bá pé láti kékeré òun ìmọ̀lẹ́ ti máa ń kọ́ ọmọ rẹ̀ lásọ̀ so tá a bá bí ká tó bímọ òun lọmọ wa ti ń kó àwọn ẹ̀kọ́ kan torí wọ́n tó ronú tó mọ́ kí wákàtí mara àmú ọmọ rẹ̀ ó mọ̀ mọ̀ táìmù torí ẹ̀ gbẹ́ kí ẹ déédéé lásìkò ká má jọ agége tó ní pé ọlọ́run sọ̀rọ̀ kalẹ̀ ọlọ́run ò sí nu ọlọ́run iná sọ̀láta kì sábà òkúta ọlọ́run ló mọ iye ọdún táàtáà àyà yìí lórí rédíò lagos wọ́n sì tún yóò bá olúwawa tó sọ inú kalẹ̀ ó fi àsìkò sí radio lagos sáfà kan wá ní ara ọlọ́run tó fún wa nínú kò fàsìkò sí nígbà tó bá ti jìnnà làṣùbà ó lè mọ́ lè sùn kó sùn títí zúrì náà àṣùbà àti ẹ̀nà nìyẹn jẹ̀mọ́ ẹ̀rá àdánwò àdánwò lálẹ́lẹ́ ibi táwọn òbẹ́ pé ìmọ̀ ló ń jáde ńbẹ̀ kì í ṣègbọ̀n lórí sí pé obìnrin tó ń kírun wákàtí márààrún ṣẹ́rí ìlú tẹ́yìn kí wákàtí márààrún ọmọ tẹ́ẹ̀sì yóò rọ lọ́rùn torí pé ó ti mọ sísítẹ́ẹ̀mù yín bẹ́ẹ̀ ṣe máa ń nàró bẹ́ẹ̀ ṣe máa ń rùkú bẹ́ẹ̀ ṣe máa ń jókòó bẹ́ẹ̀ ṣe máa ń forí kanlẹ̀ ẹjọ́ ń forí kanlẹ̀ ni ẹjọ́ ń ṣe gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ló kò dìgbà tábà gbogbo ọmọ lọ sílé rẹ pé one plus one two two plus two four àtúntò ọmọ lẹ́kọ̀ọ́ rárá ìrísí ìṣesí ọmọ ọmọ ń kẹ́kọ̀ọ́ látàrí tábà wá bí ọmọ jẹ̀mọ́ tábà bí ọmọ irú ògbà tó wà ní oyún gan náà ní tẹ́ǹkà alukurhan tẹ́ǹṣe tìláwà lára ẹ̀ náà túnú lára àǹfààní nù tẹ́ǹṣe tìláwà pẹ̀lú ẹ̀kí mọ kùránì ká nínú ẹ̀yìn màmá ẹgbìyànjú kò náà yín nìkan kan òye ń ka kùránì kò sí ẹ̀jẹ̀ ara omi ara la fi ń gbé e jáde ọmọ wa nìyí torí ẹ̀jẹ̀ bá lọ wo dáadáa ẹ̀rí pé àwọn màmá wa jọ̀hún ìyàwó wa jọ̀hún tí wọ́n nífẹ̀ẹ́ sí mímọ̀ bọ́lọ́wọ́n bá wọn ò bá tiẹ̀ sọ wọ́n di àfa àkó sọ wọ́n di màmá tó nímọ̀ àwọn ọmọ wọn máa ń di onímọ̀ látara ẹ̀jẹ̀ dáadáa ìwà dáadáa níbẹ̀ lára wọn bóyá eré wọn ọmọ náà bá wá bí níjọ́ àti bí gbàrà jẹ̀mọ́ láti fi ìsìláàmù pàdé rẹ̀ ọmọ tá a bí tá a sọ alihamdulilah nígbà tá a bí ṣẹ́wàá fi wé wọn náà ní kí ló bí ẹ̀ẹ́kọ́ alihamdulilah yìí àbọ̀mọ tí wọ́n bí tí yóò dùn tínú bàbá ó dùn kí ló dé tọ́rọ àwọn méjèèjì pé ọkùn àkọ́jẹ́ ewé àwọn kó jọ́kùn àwọn abóbìnrin yóò dùnnú bàbá náà dùnnú ẹ̀dàkùn ṣé wọ́n pé ẹ̀tọ́ lórí ọmọ torí ẹ̀ kò mú bá wọn a fi islam a fi wẹ́kọ̀mù ọmọ ni ìwé kan bẹ tá a fi kọrí nǹkan bí ọdún mélòó kan sẹ́yìn òun ni adágún testament in islam naming educate in islam ẹni bá ní o lè kà ó dájọ́ fún gbogbo àwọn agbọ́nrin yìí lẹ́yìn náà ọmọ àràmọ́ kọ́mọ láti zero to two zero to two nígbà bí ìgbà náà tó fi pọ́dún méjì ó lẹ́kọ̀ọ́ tí islam ní ká tọ̀wọ̀ ṣe rí ẹ̀kọ́ ẹ̀kọ́ kọ́ ni wípé ṣó ń gbọ́ ó gbọ́ ni orí ò pé ni hmm. ẹ̀kọ́ kọ́ yẹn stéèjì kan nìyẹn ṣe rí bẹ́ẹ̀ ṣe ń kọ́ primary school tẹ́ ẹ dákẹ́ sí tíṣà ń sọ tẹ́yìn sọ tẹ̀lé bẹ́ẹ̀ kọ́ ní secondary school ẹ̀kọ́ secondary school pé mo ń wí wí tẹ̀lé ni òun kọ́ tẹ bá dé higher institution bẹ́ẹ̀ kọ́ tẹ́sí mọ́ tẹ́sí kẹ́kọ̀ọ́ tán tẹ́sí gba phd ẹ̀kọ́ ló ẹ̀kọ́ kọ̀ọ̀kan ní stéèjì ti tiẹ̀ àbí stéèjì kọ̀ọ̀kan ló lẹ́kọ̀ọ́ ti tiẹ̀ so ọmọ tá a bí tí òjò ọdún méjì lọ jẹ̀mọ́ àwọn bí tá a bá ń gbé e lọ àwọn nǹkan wọ́n ń gbọ́ o tọrọ ní etí wọ́n ń gbọ́ tẹ́lẹ̀ pàṣúmà ló bá máa ń gbọ́ òun náà máa ń gbọ́ bí a ṣe ń plé rẹ̀ tó ń gbé pàṣúmà tó ń gbé jùlọ tó ń gbé jùlọ ọmọ náà máa ń jó kódà ọmọ irú ọmọ ọmọ náà nìyí tó bá ti gbọ́ lù báyìí yóò máa ń wí sẹ́ni yóò máa ń torí pé gbogbo gbàdúrà rẹ̀ bá pọ̀n ìyá rẹ̀ mọ́ mìíràn tó bá ti gbọ́ orin sáùndì nìyẹn a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ torí ẹ̀ jẹ́ pé ẹ̀yin màmá ò tọ̀wọ́ yín nígbà ẹ̀ bá ti bímọ ẹ má mọ bí jẹ́ ìlọ̀rùn ẹ má mọ tẹ́ ìmọ̀ gbọ́ ìyí tó bá ti takùtọ̀ lọ ẹ mọ̀ gbọ́ ẹ mọ̀ bí àlùkò àrìnkẹ́ ẹ mọ̀ gbọ́ ẹ sì má mọ̀ ṣe tẹ́ ẹ mọ́ sábà máa ń ṣe ọ̀rọ̀ ọlọ́rọ̀ ọ̀rọ̀ ẹ̀yìn gbogbo ẹ̀ ó ní ìpìlíkìjà láàárọ̀ ọmọ ó ní èyí kan ò bẹ̀rẹ̀ pé ah, òun gbọ́ kankan kò gbọ́ kankan kí ni ó ń gbọ́ sáùndì ni tára germany bá dé sí tó sí german language ṣáà àbá a bá ti ẹ̀ mọ̀ tún mọ̀ rẹ̀ a mọ̀ pé ó sọ̀rọ̀ àbí ni pé reaction tó fi sọ̀rọ̀ á two to two to seven ìtọ́mọ ó kàn ó wà bẹ́ẹ̀ gbogbo tá à ń sọ yìí tá a bá gbé láti bàtà àti ibi lóṣù gbọ́dún méje ọmọ mùsùlùmí yóò ti máa lù wà láti yóò ti mọ̀ wákàtí márùn-ún ẹ́ àrẹ́gbẹ̀ ni ẹpa wọn láti tán kí n lọ́dún méje tí wọ́n bá kí lọ́dún mẹ́wàá kẹ́ nà wọ́n ẹgbóṣẹ́ torí ẹ̀kọ́ kéwú bá ṣe ń fún ẹ̀kọ́ òwe ìrìnlẹ̀ ẹni kò sí ẹ̀kọ́ wa bá ti kọ́ àwọn alẹ́kọ̀ọ́ rẹ̀ á mọ́ the next fifty years nísìn or thirty years oyún gan ó lọ rẹ́gísà rẹ̀ ọ̀gá ẹ dákun mo fẹ́ rẹ́sọ̀ oyún mi nìyí àti ah, òtí ìbí àìbá mi rẹ́gísà yóò mọ̀ gbọ́ ìmọ̀ gbé wá wọn lọ mọ ibi tẹ́ ẹ̀fọ́ òwe lọ kò sáburú bẹ́ẹ̀ o ìsìláàmù tako o àmọ́ bá a ṣe fọwọ́ mú yẹn nìyí á fọwọ́ mú ẹ̀fọ́ ẹ̀sìn ẹ̀sìn jù bẹ́ẹ̀ lọ nínú ẹ̀ kò ní pé ká lo advantage yìí pé ọmọ wa nìyí wọ́n ṣe kéré yẹn ṣe rí ọpọlọ wọn ó dà gẹ́gẹ́ bí nígbà tá a bá mú abọ́ tá a wá fi ẹ̀kọ́ ẹ̀kọ́ tá a pò tí kò tí ì le ogi gbọ́pọlọ wọn ṣe rí nìyẹn kò tí ì le níta bá fi síbẹ̀ ẹ lè yọ kúrò tó ti níta bá sì fi sí ẹ lè fi sí tó lè ṣe wá rí ọpọlọ wọn nìyí ó wà ẹ́ntì kò sí ìgbà kan bẹ̀ ju tán mú lára àyá tán mú lára bàbá lọ torí iwájú iwájú ni bàbá iwájú ni bàbá fi kọntribútù sọmọ sétíyé ẹ̀yìn ẹ̀yìn ni ìyá fi kọntribútù àbí ìyá fi iwájú kọntribútù bàbá fi wájú bàbá fi wá bàbá ìyá lọ wájú ìyá ló bàbá ló bàjẹ́ sókè àwọn méjì wa kọntibútù ní táà kọntibútù nǹkan ló wà bẹ́ẹ̀ àwọn lẹ́yìn oṣù nìyí a máa ń pè ní kìpínlà fún ọmọ torí ẹ̀ tàfíì ìmọ̀ha alkùrán ìmọ̀ha àkàr á fún wọn sílé kó tó yanjú táwọn bá nímọ̀ rẹ̀ táà lágbára rẹ̀ á fún wọn síbẹ̀ ọmọ rẹ̀ kó tó pọ́dún méje at least àwọn apá kan kùránì ti ń bẹ́ẹ̀ lórí rẹ̀ àwọn apá kàǹkà ó ti wà lórí rẹ̀ àwọn kọjá pẹ́tọ̀ òun náà mọ̀ ló lè mọ̀ sọ irun pípé ìkọ́mọ̀ ṣíṣe àlùwàlá irun kíkí eléyìí ó ti jókòó jẹ̀mọ́ àbíyàn bá rí ọmọ báyìí onídàbí dẹ̀dẹ̀ rẹ̀ láì sí èlédì ọlọ́ọ̀bá ti ṣọba lábòsí torí ẹ tọmọ rẹ bá pọ́dún méje tó ń páàsì tó ń gba fọ́ọ̀sì ní sùn ẹ́ tó ń tọ́ọ̀pù wọn ní kíláàsì àmọ́ kò tí ì máa kírun wákàtí márààrún pé o tí ì láti lọ rí o tí ì láti lọ rí tọ́lọ́ ìtọ́ ní ká ẹ̀spẹ́tì nínú ẹ̀sìn lára ọmọ wa lọ́dún méje nìyẹn tó bá ti gbọ́dún méje ó gbọ́dọ̀ ti máa kírun wákàtí márààrún kì í ṣọ̀rọ̀ yàn lórí ẹ̀ o àmọ́ ti gbọ́dọ̀ máa kí látara ẹ̀kọ́ tó kọ̀ ọdún mẹ́wàá ló máa já lọ́rẹ́dẹ̀ẹ̀dẹ̀ díẹ̀ ọmọ wa pọ̀ ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún kò sí máa kírun wákàtí márààrún òun ló sún ẹlẹ́mì dèbí wípé nígbà tó bá dìbí ìkó mọ́ bàbá ọlọ́mọ ni ó ló wà ní àwọn afọ́ máa bẹ̀rẹ̀ pé bàbá ọlọ́mọ ṣé ọmọ kírun dédé ẹ̀rọ máa họrí ẹ̀rọ máa họrí tó máa họrí sáàtọ̀ ẹgbà ẹgbẹ̀wò yìí ẹ̀dàkùn ẹ̀rọ ń bá mi bẹ̀lọ̀ irun ló kù fún mi fọ́nà fi ràn mí lọ́rùn àfọ́nàtọ̀ àgbòwòtọ̀ àbọ́lọ́mọ ẹ̀dàbà bẹ̀lọ̀ fọ́nà kò fọ̀rọ̀ bó ọlọ́run ò lè fẹ̀rọ̀ lọ́rùn bọ́lá ó bá fẹ̀rẹ̀ ọlọ́run ọ̀rọ̀ kan náà ni ọ̀nà owó ni ká yá láti di ọmọ ọdún méje tá à ń pa aláṣẹ ṣẹ̀gbọ́n ọdún méje kì í sọ̀rọ̀ ẹ̀fọ́ ọdún méje o bọ́lá ọba kí lọ́dún méje kò lẹ́sẹ̀ o àmọ́ àìlọ kí ọmọ bàbá ló lẹ́sẹ̀ rẹ̀ lọ́dún méje lójú bàbá ló yẹ kó pa aláṣẹ gbódìgbò kì lọ́dún méje ọdún mẹ́wàá wọn ni á nà wọn ìwọ tó wá ti wá bímọ owó kọ́ọ̀lù thirty years forty years ilé ẹ̀ka àwọn afáàsọ ni pé ah owó rẹ̀ bí mú tó fẹ́ máa kí ó wù mí kí n máa kí ọ̀yá ẹ bá ń sọ tébù yìí ẹ tó papọ̀ ọ̀yá babalọ́mọ ẹ̀dẹ̀ balẹ̀ tàbá foníkògbópò ó máa ń bọ̀ jù kò bá ṣe pé èèyàn bá mutí àbíyàn ṣe sì ná àìnà ju kògbópò mẹ́wàá lọ mẹ́wàá náà yàwó lọ́nà ìgbẹ́jẹ́ ìjẹ oúnjẹ kó ẹmọ́ ọ̀rọ̀ yẹn ẹmọ́ jẹ́jẹ́ ìlọ látọ̀ nípa yẹn lórí àwọn àfúnkòbókò méjì mẹ́pa lóde òkìlú ní tó bá gbóòlò tó wá òdúrà sí máa ń kiri pé kí a sì ń bọ̀ lọ́la láti máa wá mu yóò kí àbẹ̀wò ìtù nígbà tó ní àná ọmọdún mẹ́wàá bàbá fọ́tí yẹ sí wá ń fowó lẹ̀ fáwọn afáfáwọn ṣàdúrà ọlọ́run nígbàdúrà torí pé a ti gbé síra wọn ẹni tí ìrùn òtí ìjọ́ràn yàn lórí ẹ̀ ọlọ́run ní àná lọ́dún mẹ́wàá ìwọ̀ tọ́lọ́run tí ìrùn tí wájọ́ ràn yàn lórí ẹ̀ ẹ́ owó <laughs> owó nù wáhùn sílẹ̀ fáwọn afárá ẹ̀ ṣàdúrà olórí ibú làwọn fáwọn torí ẹ̀ kò dájú pé ọmọ wa àpẹẹrẹ pé yàn láti yọrí lórí ọmọ ó ti ń kí lọ́dún méje iṣẹ́ ńlá ni o torí ìkankan ní ìkínu o ìjọ́bì kínu àwọn òbí lápèsè rẹ̀ ó jọwọ́ wa àdẹ̀rọ àwọn mọ̀mọ́ lẹ́ẹ̀kan sí i lórí eléyìí torí àwọn alamọ́ sábà mọ́ mọ́ nító àsìkò àwọn ọmọ jù èyí tó bá ti tó ọmọdún méje lọ́kùnrin ẹ lé mọ́ṣáláṣí ọmọdún méje lóbìnrin kó kìnnú pẹ̀lú yín lára ojúṣe tẹ gbọ́dọ̀ ṣe nìyẹn bàbá ti wá ǹtẹ́ ẹ̀jẹ̀ lọ jẹ̀mọ́ tá a bá jẹ́ ká ọmọ tó mọ pàtàkì àsìkò oorun ọmọ yẹn yóò mọ pàtàkì kó yóò mọ pàtàkì àsìkò onímọ̀rùn khatab radi allah ta'ala anu sọ pé man hafazu ala salawat àwọn asalat ẹni bá sọ ìrun ẹni bá sọ ìrun jẹmọ́ kò sí tí ò lè sọ mọ́ wọ́n máa ń dọ̀ yá àhá ọwọ́ ìlànà àdìyà ẹni tí ó bá ń fi ìrún ráre tó bá sọ ìrún ráre kò sí tí ò lè fi ráre náà torí ẹ̀ àwọn ọmọ wa bá ṣe fi ìjọsìn láti kọ́ wọn lẹ́yìn náà ìjọsìn ìgbàgbọ́ àdìsọ́kàn tawhid iman ojúṣe àwọn òbí méjèèjì ni bó lọmọ wọn ṣe ní iman bó ṣe mú tọrọ àkídà gbogbo ilé alhamdulillah àwọn ọmọ ṣáyẹ fún káàkiri wọn gbìyànjú àwọn àlàkọọtù pọ lẹgbàá fi sílé kéwú àwọn àlùkò àwọn ọmọ ọmọ náà lọ ìgbélé yìí lára ojúṣe wa tá a máa ń ṣe lórí àwọn ọmọ wa lélẹ́yìí ọmọ tá à ń fi tá à mú lọ sí alcohol tóun náà ń jókòó sí alcohol tóun náà ń kẹ́kọ̀ọ́ ṣẹ́ni bá a ṣe ń wì yìí lójú àwọn alámọ̀ràn báwọn ọmọ yẹn ni wọn ò gbọ́ kankan wọ́n ń gbọ́ nígbà tí ń gbọ́ sí nìyí yóò máa jókòó sí láàká ìwọ̀n lókùnbà tí wọ́n bá ti gbọ́ nǹkan mi tó sí èyí tí wọ́n gbọ́ ẹ̀ náà ni tabular river ni wípé bí slate yẹn ti lè ní tó bá wà náà ẹ lè parẹ́ kẹ́ ẹ tó kọ̀ mí ìdí tí yàn bá ti lè dàgbà ah, àwọn kankan bẹ jẹ́ kò ṣe parẹ́ mọ́ nígbèsí ayé yẹn ó ti léèkì ẹ máa ráwọn àgbàlagbà mi àgbàlagbà ni wọn ah, àwọn bàbá yìí ọ̀dọ́ wọn ò ní ta bá a fi hàn pé seventy years lẹ́yìn seventy years òṣùmí ló pẹ́ra rẹ kì í sì mọ kírun ní àfa irun ìkan sọ nìbàdàn bẹ́ẹ̀ náà wọ́n ní orí kìíní kan lóye kan nìbàdàn ni tó ní irun àti ìfọ́lọ́hùn àtàwọn ni ẹ̀dàkùn mm-hmm. ṣé èèjì ẹ lóyún àrùn yẹn bẹ̀rẹ̀ sí ni àrùn tó ti rí láti kókó hmm. ó dàgbà mọ́ lára ni ẹ̀dá púpọ̀ lẹ́yìn fẹ́ pààrọ̀ ẹgbẹ́ àánú ọlọ́run ló kú o àánú ọlọ́run ló kú tí ẹ ti òkìtẹ tábúlà rẹ sàmọ́ torí ẹ̀ ó dọwọ́ wa o ó dọwọ́ wa o jẹ̀mọ́ á sọ ìwà àwọn ọmọ wa náà ìwà tá a bá ń wù làwọn ọmọ wa náà wù lóòótọ́ nígbà bí ọmọ máa ń ní àwọn ìwà tí ò sí lára òbí ìsìláàmù pín wà sí méjì a ní àtọ̀bìrí àlùkòlùkò wà ìwé yẹn ni wà tá a mú wá ẹnì kankan ló kọ́ ẹ̀ bàbá rẹ̀ kọ́ ẹ̀ ìyá rẹ̀ kọ́ ẹ̀ ìwọ ló ní ilá ẹlẹ́ẹ̀kejì àní àlùkòlùkò tàtọ̀bìrí tàtọ́bù yìí ni wípé ìwọ ló ní fún rẹ̀ ìwọ ló ní ìwọ ó sì yẹ kó wá kó ní ìyẹn ni ìwà tá a mú láti ta wọlé ó ní ìwà tó dáa tá a bá wá níwà kan tó dáa bí a bí òdodo ìyẹn ẹni ẹ máa ń parọ́ tó bá ti ṣe nǹkan ẹ̀rú máa ń bà á ní máa fẹ́ mú kó parọ́ kò kí ń fẹ́ parọ́ àmọ́ ẹ̀rù ìjìyà mọ́fẹ́ bẹ́ẹ̀ nìyẹn akàn fi rọ́gbé ni ó lè ba lè ẹlẹ́bí wà bẹ́ẹ̀ irú ẹni yẹn ìwà yẹn nìyí tọ̀bẹ̀rí nìyẹn tó wá kù ní pé wá kù tàtọ́pù ìtàtọ́pù ní pé ní tí ò ní wá parẹ́ ó mú òdodo àì bẹ̀rù ẹnì kankan á wàá fi òdodo pàrọ̀ rẹ̀ á gbìn sí àwọn lára torí ẹ̀ àì máa fojú kéré àwọn ọmọ wa òdodo àwọn òbí ó mọ sọ́ọ́ ìwà dáadáa ìṣe dáadáa ká má parọ́ ìtàmọ́ báwa la ṣe ká má parọ́ báwa kọ́ la ṣe ká má fi òbí àwọn ọmọ báwọn èèyàn sọ̀rọ̀ ìgbélé yìí ẹnu ó ká àwọn ọmọ wa wọn á níwà débi pé àwa gangan nìyí àmọ́ pípé wá níjọ́ tó ti mọ́jú mi ní ìyá rẹ̀ nílò ló gbọ́ kí n parọ́ ní àwọn ọmọ ọ̀sìn yìí tó bá ti mọ̀ pé ti parọ́ yóò sọ ọ́ àmọ́ mi mọ́nà ti dọ́kan yóò sọ torí ẹ̀ mọ́ pàrọ̀ mọ́ pàrọ̀ irọ́ pípa ìjà sílẹ̀ òbí mi ibi tó dá ẹ̀mí ẹ̀mí ọmọ ẹ̀ lẹ́kọ̀ọ́dẹ̀dẹ̀ pẹ̀lú rọ́ ọmọ rẹ̀ ó sì ń parọ́ lé ọkọ̀ ìyàwó ilé ló parọ́ ní tó kọ́ lára àwọn òbí ẹ̀ nìyẹn àbí tó kọ́ lára àyà rẹ̀ àbí bàbá rẹ̀ ló àbí tó ń bẹ lára rẹ̀ táwọn òbí rẹ̀ gbìyànjú láti gbọ́n lò láti fún lẹ́kọ̀ọ́ tó fi yí padà ó bà nílé ọkọ̀ bẹ́ẹ̀ lọkùnrin náà àmọ́ ṣọkùnrin náà níbẹ̀ ni òkùnfin máa ń parọ́ torí ẹ̀ ẹ má jẹ́ àparọ́ àlẹ́kùnláàsì ń tá a bá fẹ́ ṣe níjọsìn ká ṣe fọlọ́ àṣìṣẹ́dẹ̀kù òdodo òdòwọ̀ wa àlẹ́kìyàna ìjàmbá ìjàmbá káwọn èèyàn má lè fọkàn tán wa kò yẹ kó wà nínú wa wa èwo láti kọ́ àwọn ọmọ wa náà tó bá fi nǹkan sí wa lọ́wọ́ wọ́n sì fi sí wa lọ́wọ́ náà ní kí wọ́n gbà ó rí ọmọ mi etí bàbá rẹ ní ìbọn ìtọ́jú nì bàbá rẹ náà lè ní náà ni ẹ̀yà náà náà ebi ń pa wà á má jẹ́ kí n ná bàbá rẹ kọ́ ló ní wọ́n sọ fọ́ọ̀rẹ́ àwọn lónìí káwọn bá wọn tọ́jú ẹ̀ yá tọ́jú ẹ̀ bàbá rẹ ò ní pẹ́ dé àmọ́ náà nìyẹn gbogbo àwọn kan wọ̀nyí ó pàtàkì púpọ̀ táà fi máa ń rí àwọn ọmọ jẹ̀mọ́ ní tó jẹ́ láàmọ̀ ti sí wọn láàmọ̀ pè sí wọn ní tó jẹ́ nǹkan haramu àmọ̀ lé wọn sá kúrò níbẹ̀ má débẹ̀ o ọlọ́run bó fẹ́ o kódà kó jẹ́ ọmọ tó rákò níjọ́ kan hassan ọmọ ọmọ anabi sallallahu alayhi wasallam, sallam ó rákò ó wá lọ mú dèbí dùn zakati ó wá mú ó wá fi sẹ́lì ó fẹ́ mọ̀ jẹ́ arábìnrin bùk bùk ìtumọ̀ ní pọ́ arábìnrin balẹ̀ nù rẹ̀ ọmọ kékeré ní rákò torí tánà bí ti gbà torí pé banu hashim tó jẹ́ ìdílé anábì sallallahu alayhi wa sallam ọlọ́run sílé wọ̀ fún wọn láti máa jẹ tàká àbí kí hassan àti hussein sí mẹ́rin banu hashim torí àwọn ọmọ alì ní àwọn méjèèjì abẹ́rẹ́ so èèwọ̀ ni tó fẹ́ jẹ yẹn anábì ò pé wẹ́ ó sì kéré náà ọmọ kékeré ní ara hmm, ẹ̀kọ́ nìyẹn fún wa tábà ti rọ́mọ wa lè fẹ́ mọ́ gba nǹkan ní nǹkan ajájúmọ̀ tó wà lónìí ra ẹ sílẹ̀ náà mọ́dún mélòó wa ni eléyìí ó mọ nǹkan ó mọ nǹkan torí wọ́n máa gba títẹ̀ náà yóò ké àmọ́ àwọn obìnrin àwọn amọ́sábà máa ń tara jù lórí agbọnrin yìí kì ní ẹ̀sìn ó ní ìbálẹ́jọ́ tí ò dá ní ọjọ́ ọ̀la ọmọ tẹ̀mọ́ ọmọ míì tó fi dàgbà tó fi dàgbà kò mú nǹkan ní nǹkan kò mú nǹkan ní nǹkan ẹ̀dàpọ̀ ọmọ ẹni yìí tó bá padà wá lọ ṣiṣẹ́ níbò míì ó ṣiṣẹ́ lọ́dún èèyàn àti mú nǹkan ní nǹkan yóò nílá yóò dẹ́rùbá àbọ̀wọ̀n tó láti pé tọ̀ bàbá ìyẹ́ wọn ò bí kí wọn ò bí àwọn gan mú nǹkan ní nǹkan so bówó bá mú nǹkan ní òun náà mú nǹkan ní nǹkan ó sọ̀rọ̀ irú ẹni ẹni ìdẹ bá gbà ṣiṣẹ́ àti mú nǹkan ní nǹkan yóò rọrùn gbogbo àwọn nǹkan tó dáàbò jọ wa rú ní ẹ̀jẹ̀ máa mùsùlùmí ní ìparí alágbèwà muhammad sallallahu alayhi wa sallam ó ní iná lọ́ha pẹ̀lú àtọ̀ kó lẹ́bi hakin akọ́ pẹ̀lú àwọn sí iye tẹ́lẹ̀ bá rẹ̀ ó ní ọlọ́ọ̀bà allah subhanahu wa ta'ala ti fún ẹnì kọ̀ọ̀kan ní ẹ̀tọ́ títí ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ ẹni tí yóò jogún àìmọ́ fún ní wíìlì máa ibi tá a fẹ́ ló ń bẹ̀ ni pé kọ̀dọ̀ àtọ̀ kúlẹ̀ ní hakin hakan ẹ̀tọ́ tí bàbá ní lọ́dọ̀ ìyá ọlọ́run ti ṣàlàyé èyí tí ìyá ní lọ́dọ̀ bàbá ọlọ́run ti ṣàlàyé èyí tí àwọn ọmọ ní lọ́dọ̀ òbí ọlọ́run ti ṣàlàyé èyí táwọn òbí àwọn ọmọ àwọn òbí náà ní lọ́dọ̀ ọmọ gbogbo ẹ̀rọ náà bá ti ṣàlàyé torí ẹ̀ kò tọwọ́ wa ẹ̀dẹ́ká pé ẹ̀tọ́ ara wa tá a pé ẹ̀tọ́ ara wa ìyẹn ni ó jẹ́ káwùjọ wa kó tòrò kó tùbà ọmọ tí kì í parọ́ ọmọ tí kì í jalè ọmọ tó nípayọ̀ ọlọ́run ọmọ làwùjọ fẹ́ ọmọ yẹn òun ni àwùjọ fẹ́ òun làwùjọ ń retí kò sẹ́ni tí ò fẹ́ rọmọ bẹ́ẹ̀ ìkọ́nú àwọn sisters wa màmá rẹ̀ kọ́ lọ́mọ ẹgbà o ó parí ní yabatech jẹ́ ẹ̀kọ́ lọ́mọ bàbá rẹ̀ ìyá àti bàbá gan ọlọ́ọ̀kan ṣàánú obìnrin yìí ni lónìí ọlọ́ọ̀kan fún súnà ni ó wá ń lò ní kọ́ọ̀bù first class ló ń jáde ní yabatek ó wá lọ fún interview ní chevron jama ẹni yìí ìgbà tó lọ bẹ̀ wọ́n ṣe interview fún wọn wọ́n rí pé òun ló yege àwọn ń lọ́wọ́ ẹ̀ tó tó ti ẹ̀ ń bí òun kò ní deeper life ni wọ́n sọ fún òun ṣé ta ti gbẹ̀ ẹ́ ṣe kékeré bóyá wà á ní o kírun o kírun o kírun ìgbà yìí face your business ni o kò sáyé pò kírun ìgbà yìí o kò sáyé pò kírun rárá o ìyẹn ni rárá ẹ bá máa bọ̀ ṣiṣẹ́ ẹ gba òun pẹ̀lú ẹ sí òun òun máa kírun. àwọn ìbánipá ò lè gbà oná dẹ jáde ó sì lọ a week after wọ́n pè é wọ́n láwọn rí i pé olóòótọ́ ni torí àwọn èèyàn kan ti báwọn ṣiṣẹ́ táwọn sọ fún wọn pé a rí pé wọ ọkùnrin onírùngbọ̀n ó mọ̀ lu àsìkò iṣẹ́ fi kírun bẹ̀ wọ́n ní àwọn ní kírun wọ́n láwọn ní kírun làwọn fún wọn níṣẹ́ àwọn fún wọn jẹ́ tán wọ́n bẹ̀rẹ̀ sí ní lo àsìkò nínú àsìkò iṣẹ́ wọ́n fi kírun irú àwọn ènìyàn ni wọn ò lóòótọ́ torí ẹ̀ làwọn ti sáàkì àwọn ohun kan bẹ́ẹ̀ wọ́n wá ní ìwọ ń tiẹ̀ ìwọ sòdodo fún wa torí ẹ̀ àti fún ẹ níṣẹ́ ẹwọ̀n kan báwọn ẹwọ̀n kan ẹnìkan bẹ ọkùnrin ni ó kún wá jẹ́ kò ríṣẹ́ irun mẹ́ pọ̀ ó pọ̀ débi pé ó ju tèmi yìí lọ ókè nígbà tó wáṣẹ́ tí ò ríṣẹ́ ó wá rí iṣẹ́ iṣẹ́ tó wá rí ẹ̀ lèyí wọ́n lòun ló gba the best níbi interview wọ́n fún iṣẹ́ ni wọ́n láwọn ò ní lè fún iṣẹ́ o tó ló dé torí pé irùngbọ̀n yìí àti tó bá lọ fa lókun ẹ dákun kí ni irùngbọ̀n níṣe pẹ̀lú iṣẹ́ bọ̀dẹ́ gẹ́gẹ́ àwùjọ tá a wà ẹ lè fẹ́ kù òun náà wà lọ jókòó lọ ró lọ gbogbo orí lọ fárúgbọ̀n nìyẹn wọ́n ní fún níṣẹ́ oṣù kínní oṣù kejì oṣù kẹta oṣù kẹrin oṣù kẹfà èmi ò tètè gbọ́ màtẹ́mi wá gbọ́ mo á pè pé kó jẹ́ ká ríra àwọn aríra ní ìdámọ́jọ́ tí mo kọ́kọ́ rí ṣẹpẹ́ ní túnú ẹ̀ bá pọ̀ tẹ́ ẹ̀ bá bá ń bẹ̀ mọ́ ó ní wọn á rí kókóró akéré wọn kí ló dé lágbájá sars aṣáàmà jẹun èyí tó ṣe yìí ò dáa àmọ́ tó ti bẹ́ẹ̀ mọ́jìnà sí àyè halkọ́ àyè wá àfikà àfi tó bá ń lọ mọ̀ gbọ́ wà sí mọ́dẹ̀ jìnà sáwọn ọmọ ìyá rẹ̀ nínú islam o wọ́n jìnà o ó dẹ̀ tẹ̀lé mọ́nà yẹn kò pẹ́ kó jìnà ibi iṣẹ́ tó ti fáánù gbọ̀n wọ́n lè kúrò bẹ́ẹ̀ wọ́n sáàkè ó padà wá farabalẹ̀ ìrògbọ̀n yẹn padà wá òkú padà léni léni sí ó di ọ̀gá kọ́ńpìlì ńlá láfíríkà pẹ̀lú ìrùpọ̀n náà ni pẹ̀lú ìrùpọ̀n ẹ̀rìmọ̀ ṣẹ́rí in tí àwùjọ tó ti dì ó ti sú àwa everybody tàbí aláwùjọ àwùjọ ó ti bí irọ́ irọ́ ti sú wa jàmbá ti sú wa àìníkọ̀kànbalẹ̀ ti sú wa tó ti yé ẹ̀hẹ́ ká dààmú ká ṣòwò ká mọ́ jèrè ó ti sú wa ní tá a fẹ́ a fẹ́ olódodo business ethics ẹ̀hẹ́ wọ́n ní kíyàn wà ẹ́tíkà níbi iṣẹ́ ìtumọ̀ ẹ̀rí wípé kó tó lòdò kó lámọ̀ náà kó jẹ́ tó wà dáadáa tó túmọ̀ sí pé ibi tẹ́sì ń pè wá sí lórí ọ̀rọ̀ mọ̀lẹ́bí báṣì mọ̀lẹ́bí àwùjọ nídìí ẹ̀ a nídìí fọkànbalẹ̀ a nídìí fọkànbalẹ̀ torí ẹ̀ láti wá gbọ́dọ̀ mójútó àwọn kan wọ̀nyí táwọn abálé ilé ìyálé ilé tá a bá mójútó àwọn nǹkan tá a sọ yìí àwùjọ wa yóò tòrò yóò tùbà torí pé àìbójútó òun náà ni gbogbo ẹ̀ ṣe rí bó ṣe rí torí náà abẹ́ allah subhanahu wa ta'ala ọlọ́ba wa tún àwùjọ wa ṣe àwọn tá a ti gbọ́ kọ́nà kò ṣe lọ́rùn fún akọ́nà jẹ́ àlè múlò ọ̀làlà hàwùlà wàlá kò wáta ilà bẹ̀lá ẹyọ kan la bí lóbìnrin abẹ́lọ́run kọ́nà jẹ́ àjèrè wọn ìdá àbá ń kọ́ wọn tọ́lọ̀jọ́ wúlò fún wọn àwọn tára jẹ́ òbí wọn náà ní bàbá ní màmá ibi táwa náà kù sí àbẹ̀lọ́hùn kọ́lọ̀ kó tó ní kálukú wa ṣe wàlálà haúlà wà láàkú wáta ilà bẹ̀rẹ̀ وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته فجزاه الله خيرا في الدنيا والآخرة ولما سأبقى أصنع وفاوى لي أصنع نوري òkú atárọ̀ níṣẹ́ ló dàbí kí ẹmọ́ ti ìyànà dúró báyìí àmọ́ àwọn Yorùbá máa ń ní ohun ní ká jẹran pẹ́ lẹ́nu ọ̀rọ̀ fún ni ò jẹ́ àwọn fáwa àìsàn máa gbádùn wọn lánàá lé jẹta èmi náà ta fún gbádùn wọn náà tí wọn tẹlé ní àgbọmọ lẹ́nu wọn ó jẹ́ kí atúndàfà ni wọn pẹ́ jù láì lọ ọlájẹ fún sọ́ọ́lù ọ̀bàdàn kò sí àsìkò púpọ̀ mọ́ lórí ti wọlé ara wọn bẹ́ta bí gbẹ́gbẹ́ bá ṣe yìí ni àbáníkà àwọn afọ àwọn tẹ̀síwájú àmọ́ àwọn afọ àwọn tó ń rí mọ̀hádọ́rọ̀ bí ní ìrọ̀lẹ́ tí ọlọ́mọta sí ní ọgbà àgbà ní ìṣẹ̀sọ̀rọ̀ ọ̀pọ̀ wa. náà á gba ìbéèrè ká tó wá gba ìbéèrè a ní ìdí fífẹ́ bí lè la tí dáwà yìí tó tó lè máa dá tó lè máa tẹ̀síwájú àwọn ẹrọ ọlọ́run tí ó kó lọ́wọ́ lánàá níjẹta tó ọjọ́ kó sọ àwọn káwa náà tó kó sí ọlọ́run náà lọ́wọ́ látàrí gbàládà tó pọ̀ pàápàá ni wọ́n mú ọ̀nà náà ti yá wa yìí tó dájú pé ìyẹn ọmọ tó ní kòkòrò àwọn dáadáa dáadáa àgbẹ̀ dáadáa tó yẹ pé ìyẹn ọmọ ṣe tó yẹ pé kò sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ tí wọ́n bá ṣe ọlọ́run ti rí gbọ́ ní ìgbìmọ̀ tó bá ṣe àwọn òṣèlú ọlọ́mọ fi kọ̀ọ̀kan wá ní dáadáa rẹ̀. bákan náà àwọn afáwa tí wọ́n kó ọwọ́ rẹ̀ pẹ̀lú àwọn afáwa tàbíjọ dókòó sí bí àkúgbórí rẹ̀ kọ̀ọ̀kan wọn nígbà tí a ti bẹ̀rẹ̀ dókòó ẹ̀kú wọn náà láti ààrẹ mọ́dàlú balẹ̀ kọ̀ọ̀kan tó kọjá tó lọ́mbà náà ni gbogbo aláṣẹ pẹ̀lú gbóló àtàláwọn àríwá ìṣúra ọ̀bá táàtì. náà bàbá bàbá ti náwó ẹ wá jọ ẹ bá wa gba fífẹ́ líla ẹ̀yẹ dáadáa di ayé transfer ẹlẹ́ mọ́ wa tẹ sínú àkáǹtì yìí kí ọlọ́run ọba lásìrò àánà bọ̀ wà tààlà ní ọkùnrin ìfọ̀kàn wa lọ́wọ́ àkáǹtì nọ́mbà náà lápè wa yìí eighty thirty three forty six seventy eight thirty three money point òun ni báǹkì náà ẹjẹ́ agbọ́dọ̀ kan sí eighty thirty three forty six seventy eight thirty three money point orúkọ táàrí bẹ́ẹ̀ náà ni orúkọ mọ́sídìdì wa mọ́sídìdì mùgà yìí

ó lè má màá lẹ́yìn tó bẹ́ẹ̀ kẹ́ sí òògùn ẹgbẹ́. نعم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه àwọn bàbá wa wọ́n bèèrè pé àwọn onímọ̀ ti fi yé wa yí pé ìsìláàmù ní ẹni tí kò bá márì tí ò bá ṣe gbéyàwó kìí ṣe ọmọlẹ́yìn anẹ́bí sallallahu alaihi wasallam wọ́n ní ṣùgbọ́n nínú wà sí aṣọ wípé téèyàn bá márì téèyàn bá ṣèyàwó tó ṣèyàwó náà ni ọ̀rọ̀ yẹn nìyí ó wọnú ara wọn alákọ̀ọ́kọ́ ò ní wípé anẹ́bí sallallahu alaihi wasallam kò sọ wípé ẹni tí kò bá márì kìí ṣe ọmọ lẹ́yìn òun torí pé gbólóhùn pé kìí ṣe ọmọ lẹ́yìn ànábì ìtumọ̀ ẹni pé ẹni yẹn ti di kẹfẹ́ rí kìí ṣe mùsùlùmí ìsìláàmù ti bọ́ lára rẹ̀ so ìyẹn kọ́ ni tí ànábì sallallahu alayhi wa sallam tánàbì sọ na n tí ànábì sọ ni pé àníkáhùn sunnati ó ní ẹ̀rí ìgbéyàwó ìlànà òun ànábì ni wọ́n máa rọ́pin bá àṣùdẹ̀tì falẹ̀ ìsàmì ni ẹnikẹ́ni tí ó bá ṣojú kòkòrò kúrò níbi ìgbéyàwó èyí tó ṣojú kòkòrò sí yẹn kò fi jọ ogun ànábì òun ni túmọ̀ ẹ̀tọ́ èyí tó ṣojú kòkòrò sí kò fi jọ ogun ànábì yẹn ni wípé ẹni tí ò má rí kó mọ̀ sọ pé àìmárí tó wọn ò má rí òun kú jànábì òun jànábì àmọ́ fi irun ààwẹ̀ gbogbo yòókù ó fi jànábì sàlámà wàlẹ́yìn wasálàmù ó fi jànábì sókèlè kìsìpá nàbì fi yọ ẹni yẹn kúrò nínú ọmọlẹ́yìn ẹ̀ ọmọlẹ́yìn ànábì náà ni òun ló ń tọ̀ mọ́ kódà bọ́lá pé ẹni yẹn nìyí ó láníyàn wípé àìmárí òun o òun fẹ́ fi súnmọ́ lọ́run ni nítẹ́ni yẹn ṣe là ń pè ní àdáadáalẹ̀ irú àdáadáalẹ̀ yẹn kò gbéyàn kúrò nínú islam ẹ̀tọ́ ní ara tó ń bá márì òun ò ní máa rí náfìlà sí dáadáa òun ò fẹ́ márì kó lè bá lè ṣọ̀pọ̀lọpọ̀ náfìlà irú ẹni yẹn ní tó ń ṣe yẹn ẹ̀ṣẹ̀ ni àdáadáalẹ̀ yẹn torí pé ó fi èyí tí ànábì sọlọ́lá àkó àlejò sálám tí kò kí ń ṣe òun fẹ́ fi ṣe láti lè fi súnmọ́ lọ́run ó ti di àdáda lẹ́nu àmọ́ kò sọ pé ẹni yẹn ti kúrò nínú islam wípé ẹni yẹn ṣọmọ ọmọlẹ́yìn ànábì náà ni àmọ́ níbi ìṣesí yẹn kì í ṣọmọlẹ́yìn ànábì bẹ́ẹ̀ tẹ́yìn bá yé ọ̀kan nù ẹlẹ́ẹ̀kejì kéèyàn fẹ́ ìyàwó ká lọ́kọ èròǹgbà ń bẹ̀ òun náà ni láti lè fi súnmọ́ ọlọ́run ká lè dìnà èròǹgbà ń bẹ̀ ká má bàa ṣe dìnà ìyẹn gangan ni ìkókó torí pé èèyàn máa ń níyàwó tó ní bímọ torí ẹ ìdájọ́ ìgbéyàwó ìdájọ́ ni ìgbéyàwó ló ní tá marriage nínú islam ó ní ìdájọ́ márùn-ún alákọ̀ọ́kọ́ ó láwọn èèyàn kan tó jọ́ràn èèyàn fún tí wọn ò bá ṣe é wọn á jẹ́lẹ́sẹ̀ lọ́dọ̀ ọlọ́run alápẹ̀rù wọn òun lẹ́nikẹ́ni tó bá dá sí pé ìgbéyàwó tí ò bá ṣe yóò ṣe sìnà ẹni tó ń páyà bó má ṣe sìnà àbẹ́ni tó ẹ̀mí rẹ̀ ń pè sí ìsìnà irú ẹni bẹ́ẹ̀ kó ṣègbéyàwó ọ̀ràn yẹn ni kó má bàa ṣe ìsìnà ẹlẹ́ẹ̀kejì ó lẹ́jọ́ dá sí pé òun ò páyà zìnà ó lè kọ̀ǹtó ara rẹ̀ tí ò ní kó sínú zìnà àmọ́ ó ní kápá láti lè bọ́ obìnrin irú ẹni yẹn súnà ni kóun ṣèyàwó tóun bá ṣe ó dáa tí ò bá ṣe kò sí ẹ̀sìn bẹ́ẹ̀ àmọ́ kò fi kọ́ṣẹ́ ànábì sókè òun ò páyà zìnà ẹni àkọ́kọ́ tóun páyà zìnà òun gbọ́dọ̀ ṣe ó gbọ́dọ̀ ṣe ìgbéyàwó torí pé ká ṣe zìnà haramu ni gbogbo táàbà fi dáàbòbò ara wa kúrò níbi haramu yóò jẹ́ ọ̀ràn yẹn fún wa ká ṣe kan náà bẹ́ẹ̀ náà ókè ẹni tó dá sí pé òun tiẹ̀ kò mọ obìnrin bá lò tó bá fẹ́yàwó àti fún lóúnjẹ yóò nira àti nà án kó kù ní kùkù kó kù níṣẹ́ yóò rọ̀ lọ́rùn irú ẹni bẹ́yẹ sáàni kó síyàwó kò ní síyàwó aráàmù ní fóun síyàwó torí pé òun fẹ́ ṣe tọ́lọ́wọ́n bá ṣe lẹ́tọ̀ọ́ láti lè fi kó sí tọ́lọ́wọ́n tó ṣe léwọ̀n ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá fẹ́ lo tọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ọ́ láti lè fi kó sínú èèwọ̀ ọlọ́run ẹ̀tọ́ tọ́lọ̀ sí lẹ́tọ̀ọ́ yẹn yóò wá di èèwọ̀ fóun náà bí àpẹẹrẹ kéèyàn ní òun lọ mọ́síláṣí òun fẹ́ lọ ṣe náà fílà ẹ̀kọ́ lọ́ọ́ bá ṣe àwọn wa nítọ̀ tí máa ṣe náà fílà náà o tí máa rí kóló mọ́síláṣí já o ní ìjòwó mọ́síláṣí o kí láti ọ̀fẹ́ nìyẹn ṣáàdì gbó lọ mọ́síláṣí ó sì wá dúró ẹgẹ́ bí àfà àdìhà ìwọ àràmù ni fún ọgbọ́ lọ mọ́síláṣí lórí pé o fẹ́ lo tọ́lọ̀ sí lẹ́tọ̀ láti lè fi kó sí tọ́lọ̀ tó ṣe ní èèwọ̀ irú ẹni bẹ́ẹ̀ ó ti dèèwọ̀ fún tọ́lọ̀ sí lẹ́tọ̀ ti dèèwọ̀ fún gbogbo àwọn kìnìyàn bó ṣe wọnú ara wa nìyẹn mùsùlùmí tẹ̀sìn yé dáadáa kò ní ṣojú kòkòrò àti mọ́fẹ̀ẹ́yàwó àmọ́ ẹni tí kò fẹ́ àwọn kí ló dé kò sí nǹkan kan ju pé ní ìrìngbé ìgbọ́n tó ń pè ládùn obìnrin torí náà ní ìbẹ̀rù ṣìnà fẹ̀yìn ara mi irú ẹni yẹn kò ṣẹ́ lọ́rùn o àbẹ̀dọ́wò pé ah mi ìfẹ́ fẹ́ àwọn pé pé tó bá ti jáde kìá mọ̀ mi ìfẹ́ kọ́ lọ́mọ bí mi pé bó mo ṣe báyàwó mi lò mi lè pé torí náà kọ́ kébì nìkan fúnra mi ti ń dá láyé ti ń dákú kí n dájí kọ́lọ̀ ń dá mi bí kí n sì dá dáhùn kí n sì wà jẹ́nà ẹni máa bó fẹ́ ṣe nìyẹn kò sáburú bẹ́ẹ̀ kò ṣe náà àmọ́ ẹni ò ní gba láádá lórí àìmọ́síyàwó yẹn pé gbogbo àwọn ànábì ọlọ́run abaya ni wọ́n abọmọ ni wọ́n wọ́n ṣègbéyàwó wọ́n dẹ̀ lẹ́nu náà. ìlànà ìjọba àwọn ọ̀rẹ́ kí a tó gbà ìbéèrè mi a fi àkókò yẹn wọn náà sí lẹ́kítọ̀ yìí ní next week tí àgbè àgbè sọ́kàn rẹ̀ kí ọlọ́run sọ wà ní next week náà lọ. wọ́n ní ti rọ́ọ̀tì mòbí yá wà tí wàá sí wá síta gbangba bí ìdílé ní sunday tó ń bọ̀ twenty eight march twenty twenty six táìmù ní àárọ̀ dédé ten pm náà ni kí àwa pàdé àwọn ìdánilẹ́kọ̀ọ́ wa ní ìgbìyànjú central mosque ní ìdánilẹ́kọ̀ọ́ lẹ́yìn ti wáyé. 越五月十三号。